أجمعين سبحانك اللهم وبعد سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما فالسلام عليكم ورحمة الله وبركاته نيت سواجو pẹ̀lú لاي nípa tó يكو kó jẹ́ واتان تلتا àwọn محمد صلى الله عليه وسلم تاجي مسلمي أفو نتران سيالا sallam nípa àwọn àròyìn ọlọ́run ọba àwọn èyí tó wá nínú alukurani alápọ̀nlé a sì tí ìyè máa bẹ lórí àwọn àròyìn bíbẹ pẹ̀lú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá tọ́lọ́run ọba máa bẹ pẹ̀lú wọn bíbẹ tọ́lọ́run ọba máa bẹ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ a sì sọ pé bíbẹ yìí póríṣi méjì bíbẹ kan tó fẹ̀ tó gbòòrò àti bíbẹ kan tó jẹ́ àdáyanrí bíbẹ èyí tó fẹ̀ tó gbòòrò eléyàn ni ìmà àti rírí ìmà àti rírí àti gbígbọ́ ń táwọn ẹ̀dá ń sọ ọlọ́run bá mọ̀ wá ní gbogbo ibi tá a bá wà ìmọ̀ rẹ̀ wa láyé yòówù tá a bá wà ọlọ́run bá sì ń gbọ́rọ̀ wa ní gbogbo ibikíbi tá a bá wà ọlọ́run bá sì ń rí wa ní gbogbo àyè yòówù tá a bá wà kò sí nǹkan ti tó pamọ́ sọ́lọ́run kò síbi tá a a lè fara pamọ́ ọ ti ṣe àlàyé fún wa nípa wa Abubakar anhu bó ti ṣe ń bẹ pẹ̀lú anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú kòtò tó wà nínú àpáta Thawr ní ìlú mẹ́kà títí ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé law nadhara ahaduhum ila qadamayhi la ra'ana ìbá ṣe pé ọ̀kan nínú àwọn kèfèrí tí ń wá wa tí wọ́n dúró síbi tá a wà yí báyìí táwọn òsì mọ̀kọ́ à ń ń sálẹ̀ ìbá ṣe pọ̀ kan nínú wọn bá wojú wọn bá wo ìsàlẹ̀ níbi tẹ́sẹ̀ rẹ̀ wà ní wọn ò bá rí wa ṣùgbọ́n anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ fún abubakar wípé ma dhannuka bithnayni Allahu thalithuhuma kí lè rò rẹ̀ nípa èèyàn méjì tó ṣe pé ọlọ́run ọba ló sì kẹta wọn sórí pé ọlọ́run ọba ó fi wọn lẹ̀ fáwọn ọ̀tá wọn ni kalla kò lè jẹ́ bẹ́ẹ̀ torí de lẹ́yìn ọlọ́run ọba ń sọ fún wa nípa ní sallallahu alayhi wa sallam tó sọ fún abubakar nígbà tí ẹ̀rù ń ba abubakar ànábì sọ fún abubakar wípé la má bàrà jẹ́ nítorí pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa eléyìí túmọ̀ sí pé kò gbogbo ẹni tí ọlọ́run bá ń bá ń bẹ pẹ̀lú rẹ̀ kò gbogbo ẹni tí ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ̀ nítorí pé oríire ńlá ni kí ọlọ́run bá bẹ pẹ̀lú èèyàn lẹ́yìn náà ọlọ́run bá tún sọ nínú àkùránì alápọ̀nlé nípa àròyìn yìí kan náà ìròyìn bíbẹ pẹ̀lú àwọn ẹrú rẹ̀ ọlọ́wọ́n bá sọ fún anabi musa ọmọ imran aleyhi salam òun pẹ̀lú ọmọ ìyá rẹ̀ harun ọmọ imran aleyhi salam nígbà tí ọlọ́wọ́n bá rán wọn sí firaun firaun tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn alágbẹ̀rùgbọ́n rí àwọn ẹni tó sì pé wọ́n gbélé ayé sórí ibú nítorí kí ọ̀la àlùkìyàmù lè bá àbúrò fún wọn ọ̀kan ni firaun jẹ́ nínú wọn firaun yìí báyìí ọba yẹn lẹ́rù pípọ̀ nítorí pé kíni fìràwọnà pera rẹ̀ lọ́lọ́n látàrí ìgbéraga látàrí wíwúra rẹ̀ látàrí wíwo pé kò sí ní tó wọ́n jẹ́ ẹ̀rù wọn ba anabi musa aleyhi salam nítorí pé ńgbà tí anabi musa tí ó fi fi ilẹ̀ misra sílẹ̀ anabi musa aleyhi salam ọ̀pọ̀ àyàn ni ọ̀pọ̀ àyàn látàrí àṣìṣe kò lẹ́mìí kó ń fẹ́ pààyàn ṣùgbọ́n náà bá kọ àkọọ́lẹ̀ pé ó pààyàn eléyìí ló mú kí anabi musa aleyhi salam kó kúrò nílẹ̀ misra lọ sí ilẹ̀ madian tọ ẹni tí ọpáyàn tó sì sáfè lólẹ̀ pẹ̀lú ẹ̀mí pé ń bọ̀ bá tójọ́ mẹ́ta tí mo máa fi lólẹ̀ tilẹ̀ bá ta díẹ̀ wọ́n á ti gbàgbé tó ṣẹlẹ̀ tí mo máa tún wá wọ̀lú padà gbogbo ibi tí wọ́n máa kó fáìlì ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ sí ó ṣeé ṣe kí fáìlì àìníye ó ti gun rí ẹ̀ wọ́n ti gbàgbé nǹkan tí mo ṣe báyìí lànà bí Musa alayhi salam lo nǹkan bí ọdún mẹ́wàá nílẹ̀ Madian kótó di pé tí wọ́n ń padà bọ̀ lẹ́mi pé tó máa ti wọlé misra padà lọ́tẹ̀ yìí ẹnìkan ò ní rántí tó ń ṣe mọ́ torí pé ń jọ sí ẹnìkan nínú àwọn ẹ̀yà anabi musa aleyhi salam táwọn ọjọ́ ọmọ israẹli ìjà pẹ̀lú ẹnìkan nínú àwọn ẹ̀yà fìràwọ́nà pọ̀ táwọn jẹ́ akọ̀bá ọ̀pọ̀. gbàtíjà pa wọn pọ̀ anabi musa aleyhi salam ó dá sí ọ̀rọ̀ yìí láti parí ìjà ṣùgbọ́n ẹni tó jẹ́ ìyá rẹ̀ ó tọrọ lọ́dọ̀ musa pé kí musa rùn lọ́wọ́ ni lórí ẹni tí kìí ṣẹ̀yà wọn ẹsìn má ṣe gbàgbé ike gbogbo ògbà yìí anabi musa aleyhi salam kò tí ì já ọlọ ọlọ́run ti mà nínú síwájú kó tó dá Musa mọ́kàn pàtàkì ní ọ̀jẹ̀ nínú àwọn ànábì òun ṣùgbọ́n lásìkò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ànábì Musa gan fúnra rẹ̀ ò tí mọ̀ lòun Musa salam ọgbọ́n tí ẹni tó jẹ́ ló ṣe ta ẹni tí kìí ṣẹ̀yà rẹ̀ nípa ẹni tó jẹ́ ẹ̀yà fìràhùnà títa tó ta ń pa báyìí báyìí lóní ti ń kú ó ṣe déédéé ọjọ́ kú rẹ̀ àwọn náà sì mà wípé tí ìbá ti kó ṣe déédéé ọjọ́ kú ata ní ń pa kò pé ká kú. atani ńpa kò pé ká kú pàápàá jùlọ tó bá ṣe pé ìgbà téèyàn táyàn ọta nípa níbi tí kìí sáyé ibi téèyàn máa gbà kú níbi tó léwu àwọn àyíká léwu lára tó ṣe pé tí wọ́n máa gbà yẹn sẹ́ ń bẹ̀ ó ṣe é ṣe kéèyàn bá bẹ́ẹ̀ kú lójijì náà lẹ́sẹ̀ rí pé àwọn ti ń kọjá káàdì àbáwọn ti ń kọjá kàràtì àbáwọn tó ń kọjá taekwondo gbogbo àwọn wọ̀nyẹn wọ́n máa ń kó àwọn àyè kan láàrin èèyàn pé tí wọ́n bá tí wọ́n bá fi lè àtàkì èèyàn bẹ̀ kò sí náà ni yóò sòṣùgbọ́n ànábì Musa aleyhi salam ètò súnmọ́ ni pé kò gbèrò láti pa kò gbèrò láti pa ṣùgbọ́n bá ànábì Musa ti ṣe tán pa báyìí báyìí lárakùnrin yìí kú ilé ìtumọ̀ sí pé sọ́ra fúnjà tí wọ́n bá ń lọ ìgbà náà níjà dùn mà ẹ má jà ẹ jẹ́ alẹ́sù jìnnà ìgbà náà ní halẹ́ dùn mà àmọ́tí wọ́n bá ń pè má ṣe tọkọ̀ táwọn náà fi ní ọ̀dà ṣe à subhanallah àbùkù ọkàn èkó bákan méjì ni ẹni tí wọ́n sọ pọ́n náà tí wọ́n sì ń bẹ̀ ọ́ pé kẹ́ má jà. ó ṣe ti kágbára rẹ ọmọ kà wa mú yàn tó wọ́n yàn mọ́lẹ̀ tó fi yàn hàn àwọn ará sámà kó tó di pé <laughs> kó tó di pé ọwọ́ àfi ẹ̀yìn ẹ̀yàn balẹ̀ ṣe pé ìtìjú yẹn yóò ti pọ̀ jù a àlà ń bẹ̀ lára rẹ̀ tẹ́lẹ̀ i. wọ́n fẹ́ fi àbàrà kékeré gba nílá ni wọ́n ṣe afúnkọ́pọ̀ èèyàn bá dẹni ẹ̀tẹ́ àbí kó sì jẹ́ pé ẹni tí wọ́n ń sọ pé ọba jà ń kọjẹkọjọ kú tiẹ̀ ti pé subhanallah tọ́jẹ́ pé ọwọ́ pọ̀ kàn kí sọ̀rọ̀ ní pé kí ló mìn àfà ló ń tí wọ́n bá ṣubú ni wọ́n bá kú ta lọ pààyàn ìwọ ló pààyàn ah tẹlifóònù ọ̀fẹ́ túlẹ̀ wọ́n wà mọ̀ lé ńgbà náà. kékeré nígbà tó ti wá ṣiṣẹ́ ọwọ́ rẹ tán lọ fẹ́ sá àkóṣíbi tó sá wọ̀ àwọn ẹlòmíràn máa pe hàn òkà kan ló fi gbà ẹ kíní kò nídìí ẹni tọ́jọ́ ku rẹ̀ ti pé ẹni tọ́jọ́ ku ti pé ọlọ́mọdé abájà kátó akọ ẹni tọ́jọ́ ku rẹ̀ ti pé jàmá ọwọ́ ọwọ́ tó fi kàn ó ṣe déédéé kọ́jọ́ ku rẹ̀ ti pé lọ́ba ṣubú lọ́ba pé lágbájá o ìtàgbésí ayé rẹ báyìí báyìí báyìí báyìí báyìí ni o àti pé déètì báyìí oṣù báyìí ọdún báyìí ó tún pààyàn ọ̀pààyàn kan rí ni bá máa kà fún ọ nínú ìtàgbésí ayé rẹ̀ ọlọ́nkọ́ sànù wa. ànábì Musa pààyàn ìròyìn yóò nígbà di níjọ́ ó tún wá pé ànábì Musa aleyhi tún wá bá ìpéjà tún náà bẹ láàrin ẹni tọ́ràn lọ lánàá àtẹlómìn tí a pé kéèyàn máa fura náà tẹnìkan ní ràn mí lọ lónìí oṣù fẹ́ wulẹ̀ ọràn lọ o tún di lọ́la òun náà ló tún bá ń di ìjà ọmọ pé a ah, eléyìí o bí ọba kó báyàn ìyẹn ó kó bá tó tún ntun bẹ́ẹ̀ lomi jà ìgbà tó tún bẹ́ẹ̀ lomi jà kọ̀ọ̀rẹ́ nìkan bá dà fi ẹ̀yà fìràwọ́ wọn Musa kó ti ṣe gbàmílẹ̀ lánàá gbàmílẹ̀ lónìí anabi <laughs> Musa aleyhi salam ọba tún múra sẹ́wọ̀n pé ọ̀rọ̀ ta náà ti tàn ká débi pé yọ ọmọ tó ń ṣe láì dáa sànẹ́bí Musa bá tún múra ẹni tó wọ́n ràn lọ gangan oní tí wọ́n sọ pé tó o fẹ́ pa mí ni pé o ti pẹ́ nìkan lánàá ẹ wò nǹkan <laughs> ẹni tó ràn lọ tó jẹ́ ìyá tiẹ̀ ní tí wọ́n sọ pé ah ṣé o pa èmi náà ni pé o ti ti pa yẹn lánàá lọ́rọ̀ bá tàn kàkẹ́ àti musa ló pa yẹn lánàá ìbáraẹni kí wọ́n bẹ̀rẹ̀ sí ni wá anabi musa ẹsìn má gbàgbé pa ànábì Musa bo ní gbé ilé Fìràwọ́nà ilé ọ̀tá ọlọ́run ọ̀tá ọ̀tá ọ̀tá Musa torí pé ńgbà tí ọlọ́run pa ọ̀pá láṣẹ fún ya ànábì Musa aleyhi salam ọlọ́run pa láṣẹ fún ya rẹ̀ pé ẹ sọ ànábì Musa sínú àpótí faqdhifihi fil yammi kọ́ wá gbé àpótí yẹn kọ́ lọ sọ sínú odò. So river nile tọ falyulqihi al-yammu bis-sahili kí river nile wá gbé àpótí yẹn kọlọ gbé sí etí bèbí odò sẹmukọlọ ní sọ̀rọ̀ àti Ọlọ́run sí láàrin pé mi létí àti léyìí ò létí àbí òye wa gbogbo ni gbọrọ gbogbo wọn ló ọlọ́run apaláṣẹ fódò yẹn pé kí òun gbé àpótí tí wọ́n sọ tani sí anabi musa aleyhi salam kọ́ wa lọ sọ anabi musa aleyhi salam sí etí bèbí odò àṣẹ tó wá tẹ̀lé ló le jù ọlọ́run á ní ya akhuduhu aduwwu li wa aduwwu lah nítorí kí ọ̀tá èmi ọlọ́run àtọ̀tá musa ìyẹn fìràwọ́nà kó lè bá gbé anabi musa onísìn wa kó fẹ́ pa ẹ̀rọ pé nítorí anabi musa aleyhi salam ó ti pa ìníyànmà ẹni tí àwọn wí ló dé yìí kí ni tó kù kí sọ jẹ́ ṣíṣe ni ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ wa alqaytu alayka mahabbatan minni èmi ọlọ́wọ́n bá wá sọ ìfẹ́ sí ọ lára látọ̀dọ̀ mi gbogbo ẹ̀ tó bá rà nàbí musa fẹ́ràn rẹ̀ ni wàlẹ̀ tó sùnà àlẹ́ àìní àti nítorí kí wọ́n lè bá tọ́jú wọ Musa lábẹ́ àmójútó àwọn ọlọ́run nílé fìràwọnà fìràwọnà anabi Musa dàgẹ́ bí ọmọ ọba nílé fìràwọn wọ́n wá ń wá anabi Musa ká tani wá ká fìràwọnà àtàwọn ọmọ ogun rẹ̀ ìmọ̀lẹ́ Musa ti ń sùn ààfin fìràwọnà ṣé ààfin ó ti padà sí ma ààfin ò ní ti padà tó tó bá padà sáàfin nírọ̀wọ́rọ̀sẹ̀ inú wọn fi sọ sẹ́kẹsẹkẹ sí lọ́wọ́ àti lẹ́sẹ̀ torí anabi musa aleyhi salam kò lè padà sáàfin ma báyìí lẹ́nìkan lọ́ba anabi musa pàdé pé tọ́ innal mala'a ya'tamiruna bika ẹ àwọn tá a wíhun àwọn abẹnú gan lu wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dètè nípa rẹ̀ pé táwọn bá mú ọ ó sì jiyàn rẹ̀ sùn kí wọ́n á ní síse sáko lẹ́nu báyìí la nàbì musa aleyhi salam ti ṣe sátúfì lulẹ̀ gẹ́gẹ́ bí ìwọ náà ni ọlọmọsà ọmọ alọdaràn tó bá bímọ tó má dáràn tó di pé gbogbo èèyàn mọ aládùúgbò wọn lọ ṣe báyìí òun náà lọ mí o lè wo sunsun gbé ọmọ yẹn kọ lọ sọ sí Burundi ni wípé ńgbà tó bá fi ṣe ọdún gbogbo ó gbàgbé tó ń ìròyìn rere ni wọ́n máa sọ ń parí ńgbà náà anabi musa ló wá gbéra tiẹ̀ ló sá kúrò nílùú lọlọ sí kínní madian anabi musa wá ń bọ̀ nítorí wípé àwọn anabi ọlọ́ọ̀tẹ́ rí yẹn àwọn gan làdánwò máa ṣe jù àwọn gan làdánwò máa ṣe jù sẹ́wọ̀n kí nìsín ìgbà tí ọlọ síbì nítorí kí wọ́n lè bá àgbàgbé tó ṣe òtún wá ń bọ̀ ọ̀ràn ńlá wa borí ẹ̀ ọ̀ràn ńlá wo àṣẹ olójìṣẹ́ ọlọ́run báyìí fún tani fìràwọnà ti ń wọ̀ <laughs> subhanallah báyìí anabi musa kò sí yẹ tọ́lọ́mọba bá pààyàn láṣẹ kò sí yẹ kò sí ọgbọ́n téèyàn lè dá sí anabi musa sọ fọlọ́n pé ah ẹ́ẹ́ ọmọ ẹ̀yà mi Harun òun. ahọ́n rẹ̀ dángájá ju tèmi lọ kìí kí lòlò àmì mi tí mo máa ń sọ̀rọ̀ mo máa ń kí lòlò bá mi sí ọmọ ìyá mi Haruna náà ló jíṣẹ́ pẹ̀lú mi torí tèmi bá wí tí wọ́n bá gbọ́ mi yé òun ò lè máa ṣàlàyé ọlọ́run ní kò burú agbó àgbà yàtọ̀ sáwa wọn ké ta lọ́pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó dáa fún kọ̀fẹ́ kó dáa fẹ́ mélòó ni jẹ́ níní dáadáa tẹ ẹ fẹ́ náà ní sẹ́mi púpọ̀ tó bá pé owó ló ní òní tó bá pé màá ló ní ọ̀fẹ́ ọmọ tó bá ti òní òní nítorí ló fi kó lówó tó lówó tó ọ lówó tó lè ìyanu lára rẹ owó tí tó bí òṣì fi odidi stadium area sílẹ̀ tó wá lọ sí high school nígbà tẹ wá débi wọn á ní nígbà tan wá tò tán wọn 70 bẹ̀rẹ̀ sí ní pín seventy seventy naira fún yín <laughs> owó kí ni ẹ owó ọ̀kadà ni ẹ wọn á pè tọ hmm, fẹ́ tó pín owó fún yín pé kí ni ṣé wọ́n dà sanwó so eléyẹn torí kò fẹ́ kò sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ní yẹn tí fẹ́kẹ́ni tí ò ní ó bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó ní mà kò wú pé kẹ́lòmí ọmọ wàláhì kò wú ọ̀pọ̀lọpọ̀ pé kẹ́lòmí torí ẹ̀ ló fi jẹ́ pé tó bá lóun fẹ́ kọ́ onímọ̀ ẹ̀ ọmọ gbé pamọ́ ni ọmọ gbé pamọ́ ni àjàjà wọn náà rọra ń gbọ́ ìpè kínní àwọn ọmọ tẹ tìjọra lójú pọ̀ àwọn náà láwọn gbọ́ lárúbáwá pọ̀ wọ́n máa dẹ ìyàwó sí yín wọ́n máa dẹ ìyàwó sí yín tẹ́yìn náà bá rọra láàrin méjì kí pé kí ní náà ń wò pé ẹ ti máa kí ìgbà <laughs> ni ń yín ó lè pé ìgbà ha kelebe. torí kí wọ́n lè bá a pé nǹkan kan bí ọmọ òkùnkùn níjẹ́ ọlọ́mọ gba kí wọ́n bọ́ bá lọ gba ogun bọ́ bá lọ ràn. ìbọn pọ̀lọpọ̀ lolùkọ́ náà tí wọ́n ní kó wá ní school tó ti kó máa ń tọ́ yẹ kó òun tìtì ẹ̀ àwọn kò ní tìtì rẹ̀ náà. yọ kàn jókòó lórí àga ni náà tó bá jókòó lórí àga yóò sì máa sọ ìtàn bí dínkà ti fẹ́ pa múrítàlá tí múrítàlá sá tí múrítàlá ọ̀bọ tán tún pàdé ara wọn yá àkè ṣé physics ti tán ní kọ́kọ́ wa ni wípé i'm very free to do whatever i like ah ẹ̀kọ́ tí wọ́n ní kẹ́ ẹ̀kọ́ wa kọ́ nìyẹn pé ìbéèrè tó tún béèrè ń wá fail subhanallah bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ tó lọ́lá ọ̀pọ̀lọpọ̀ tó lọ́lá ọ̀fẹ́ kẹlòmíì ló tún lọ́lá mọ́ so ìwà nabi musa alayhi salam wàláhì àpèjúwe ńlá lélẹ́yìí tẹ ẹ máa ń bá yàn fún ipò tó ga jù nínú ipò tó mìíràn lé ni. torí pé kò sí tó ga jù kó ọjọ́ òjíṣẹ́ ọlọ́run lọ pé òun jíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba lọ yàn pé kó ọjọ́ òjíṣẹ́ òun wà láì ipò tó ga ni. àmọ́ musa ọjọ́ ń ké ta ó tún wá ń bẹ lọ́n lásìkò kan pé ọlọ́run ọmọ ẹ̀yà mi harun jẹ́ kó ní ọjọ́ jíṣẹ́ mi àmọ́ ìgbà tí ànábì musa wá fẹ́ yan ọmọ ẹ̀yà rẹ̀ harun kọ̀sádédé yẹn nítorí pọ́ bàjọ́ máa yá rẹ̀ tẹ̀mọ̀ ngba àwọn àgbà míì tá a tún ní dáadáa tá a fẹ́ fi lọ ẹlòmíì á fi lọ nítorí pé wọ́n jọ bí wàá nílé kan náà nì kéésì nítorí pọ́ wọ́ọ̀tì ẹ̀. E. sòṣùgbọ́n sàlàyé àwọn nǹkan tó ṣe yí pé ó mú kí Haruna sí kò ní ọlọ́run wípé àkókò ọmọ yóò kì í sọ̀rọ̀ kọ́ máa kí ló lò iṣẹ́ tó sì fi rán wa iṣẹ́ ọ̀rọ̀ ni ẹni tí ọba mọ̀rọ̀ sọ iṣẹ́ wò ló jẹ́ àmọ́ gbà tí wọn náà bá ti lẹ́tà mọ̀ ń fẹ́ kó o fi pẹ̀lú mi nítorí pé tí mo máa ń sọ yóò mọ yí òun ètò túmọ̀ sí pé tonti Musa ti ti ẹni tí ń kílòlò tó kì í mọ Musa dáadáa gbogbo bí àwọn èèyàn bá tètè gbọ́ ọ̀rọ̀ Musa yé tó ìmọ̀ tètè yé Haruna ètò túmọ̀ sí pé gbogbo ohun tí Musa bá ń sọ ńkọ́ Haruna ó tètè máa sọ fún àwọn ẹni tí máa ń bá sọ̀rọ̀ eléyìí náà túmọ̀ sí pé àwa náà nígbà tá a bá fẹ́ fi orí lọ èèyàn kò bá jẹ́ mọ̀lẹ́bí wa kò bá má jẹ́ mọ̀lẹ́bí wa ẹ àwò pẹ́ ni tá a fẹ́ forí yẹn lọ lẹ́tọ̀ọ́ sí i ká má sojú ṣáájú torí pé tẹ́ bá ti sojú ṣáájú àbòsínú Ọlọ́run bá sì lóun ṣe sísàbòsí ní kíni léèwọ̀ lórí ara òun ó sì ṣe léèwọ̀ láàrin wa torí torí délé lẹ́sẹ̀ rí pé nísìnyí báyìí ọmọ wá sẹ́ ẹ̀ nírísẹ́ àdánwò ńlá tó wà nàìjíríà nìyẹn wọn á ní kò sí àyè wọ́n wá di pípé lẹ́yìn ìgbà tó bá parí léèwé wàá máa ru fáìlì ká wàá gbé envelope lọ títí tí ó fi di pé ibi tóun ti mú envelope lọ́yùn ó sì dá yàtọ̀ débi pọ́ já. Ja nípa pé ńgbà tó ń wá tètè débi pé ẹ no vacancy o tún débi no vacancy o tún débi no wọ́n wá rí i pé ọwọ́ rẹ ti ya envelope látàrí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń ṣe lórí pọ̀ wá sẹ́ àsìkò kan náà tí wọ́n wá sẹ́ yẹn iná gbọ́ pé wọ́n sì employ èèyàn mẹ́wàá níbi tó ti wá tẹ́lẹ̀ kí ló dé wọ́n ní who you know and not what you know ẹ gbọ́ pé bàbá kan yóò rí táyà lẹ́yìn ọdún mẹ́ta kó fọmọ rẹ bọbẹ. ìyá kan lẹ́yìn ọdún méjì ni ó rìtáyà yóò fọmọ rẹ̀ bọ̀bẹ̀ ọ̀gá kan nítorí pé àyè àti gbàyàn ṣiṣẹ́ wà ló kó àwọn àbúrò àtọmọ tiẹ̀ dá wọn wọn lè ṣe wọn ò lè ṣe kọ̀ọ̀kan nìkankan torí ẹ̀ ọmọ wọn yẹn nígbà táwọn bá débi gbogbo tó bá wọn wọn ṣe wọn ní kíni àwọn kan ànábì aleyhi salam rí harun aleyhi salam ó lẹ́tọ̀ sí ọlọ́run fi tọrọ bẹ́ẹ̀ ọlọ́run lọ anabi salam pé yìí bá gé sẹ́ran rírọ̀ alágídí èèyàn ẹni tó rán yẹn ń sẹ́wọ̀n lèèyàn gbọ́dọ̀ bẹ̀rù ńlẹ́ wò kìí sẹ́ni tẹ́ jíṣẹ́ fún òwe yorùbá nìyẹn ìpè <laughs> ẹni tó rán ni sẹ́là bẹ̀rù àìbẹ̀rù ẹni tá a jẹ fún so ọlọ́run bá ń kì wọ́n láyà wípé ìnáni ma'akuma èmi bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì asma'u wa ara mọ́ mò ń gbọ́ mò ń sì ń rí màá mò ń gbọ́ ń tẹ́ ẹ̀ máa bá sọ mò ń sì ń rí gbogbo ibi tẹ́ ẹ bá wà. tí ọlọ́run bá bá ti sọ bẹ́ẹ̀ fún yẹn ọkàn balẹ̀ àbí òní balẹ̀ ó ti balẹ̀ parí. lẹ́yìn náà èèyàn fẹ́ lọ ṣe ọfẹ́ lọ jíṣẹ́ kan láyé ibì kan ọba àlùyẹn wá ní máa lọ kò sí fòyà. kò sí ìbẹ̀rù gbogbo ẹni tó bá ọkọ sọ pé èmi mọ̀ràn ọkàn rẹ àbí oníbalẹ̀ yọ balẹ̀ tó ń dìkírì kan lè dé pé kí wọ́n láàrin ìgbà tí wọ́n lọ jíṣẹ́ àbí ò lè <laughs> so ṣùgbọ́n ọ̀rọ̀ kò sí ọlọ́run bá sọ fún Musa pé èmi ń bẹ pẹ̀lú wa rẹ̀ mò mo sì ń rí gbogbo ibi tẹ́ ẹ bá wà. ǹjẹ́ bíbẹ tọ́lọ́ ọba ló ń bẹ pẹ̀lú wọn yìí báyìí ǹjẹ́ bíbẹ èyí tá a dáyà sọ́tọ̀ ni àbí bíbẹ ti gbogbogbò èyí tá a dáyà sọ́tọ̀ ètò ń túmọ̀ sí pé mò ń gbọ́ mò ń sì ń rí yín ìṣọ́ mi sì ń bẹ pẹ̀lú yín fìràwọn ò ní rí yín gbèsè fìràwọn kò ní rí yín gbèsè sẹ̀ǹkọ́ ànábì ọlọ́run ti gbọ́ eléyìí ọkàn tiẹ̀ sì ti balẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá gbà ànábì ọlọ́run ọba gbọ́ <clears throat> ìgbàgbọ́ tí yóò lè dàbí tà ànábì ọlọ́run torí ẹ̀ ló fi ṣeé ṣe kọ́jẹ́ pé lásìkò kan sómi ẹ̀rú lè máa bẹ̀yìn ẹ̀rú ọmọ àbàyìn pé tọ̀ ṣé ṣé òdodo sí ní tẹ́ǹpé wá sí ṣé nǹkan ò ní gbẹ̀yìn yọ kẹ́ẹ́bẹ́ sì ń pa àwọn tó ogun bá dé ẹ̀rú máa bá àwọn nìyí ẹ̀rù máa bá wọn ìpè tọ́ ṣé a sì borí torí tí àwọn kèfèrí bá borí wa lónìí ọ̀tá nù anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bàtà anabi jagun Badar àwọn ọmọ ogun tí wọ́n tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam torí anabi ọlọ jagun ọlọ́ọ̀lọ́ pé òun fẹ́ lọ dènà má dúkìá àwọn Quraysh ni torí pé òun lè bá gbà fáwọn mùsùlùmí tó ti pé àwọn Quraysh náà gba dúkìá àwọn ní Maka. torí àwọn tó tẹ̀lé wọn ò ju ọgọ́rùn-ún mẹ́ta lọ wọn sì kó nǹkan ìjà dání ọwọ́ ọ̀dà lásán ni wọ́n mú lọ. ànábì sallallahu fura torí pé yóò di ìjà yóò dogun àkọ́kọ́ láàrin àwọn mùsùlùmí àtàwọn kèfèrí fẹ̀sì mọ́ gbogbo nǹkan máa pè lákọ̀ọ́kọ́ pàtàkì. torí pé ogun àkọ́kọ́ máa fi lè borí torí ẹ̀ iná sì máa ń sọ wípé ijó àkọ́kọ́ nínú gbogbo nǹkan ó pàtàkì púpọ̀. anabi wa sallallahu alayhi wa sallam ó ṣe ìwádìí lẹ́nu apá kan nínú àwọn láti mọ mélòó ni àwọn ọmọ ogun táwọn kèfèrí ń kó bọ̀ anabi fura rí i pé wọ́n ń bẹ láàrin ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún kan yóò bá ọgọ́rùn-ún mẹ́ta jà náà kí tí a máa fẹ́ gbé sórí skéèlì ọpọlọ tiwa pé ẹ padà sílé ní tiyín ẹ sá so ṣùgbọ́n kò ṣeé ṣe. anabi wa sallallahu alayhi wa sallam ali bin abi talib radiyallahu anhu wọn ròyìn bó ṣe jẹ́ pé anabi ó sùn lórúkọ yẹn lórúkọ ogun kọ̀la nítorí pé ogun tẹ́lẹ̀ ogun bọ́ọ̀bá lè jà kọ́ sáni nínú ẹ̀sìn Islam ó sì gbọ́dọ̀ sáńjọ ogun tí wọ́n bá jẹ́ mùsùlùmí nítorí pé ogun kọjú sí mi kí n kọjú sí ọ ni yéésù ogun tó ṣe pé ọmọ ọbẹ̀ lókè rere ọmọ wa sọ àwọn àdó olóró sáwọn èèyàn rárá ó mú dàrí lọ eléyìí náà ó mú tiẹ̀ lọ́wọ́ ẹni tó bá jọ́kùn kọkọ lura wọn. anabi wa ṣe àdúrà kan ipe wọ lọ́hùn tó bá fi lè pa àwọn èèyàn tí ń bẹ pẹ̀lú mi run lónìí tó jẹ́ káwọn kèfèrí ọ̀pá wa kò dájú pé nìkan tún sìn wọn ọlọ́run ọba mọ́ lórí ilẹ̀ tó o bá fi lè fún wọn níṣẹ́gun lórí wa kò dájú pé nìkan ṣẹ́kù tí ó sìn wọn ọlọ́run ọba mọ́ lórí ilẹ̀ kí ló fà nítorí pé àwọn ẹnìkan ni mùsùlùmí ti ń bẹ láyé ńgbà náà tí máa ti lè pa anabi sallallahu alaihi wasallam àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ kálá ìsìláàmù tánu. lẹ́yìn rẹ̀ anabi ń ṣe àdúrà títí tó fi débi wípé inú anabi dùn àwọn tàbí fúra ìkọlọ́n ti ṣe àdéhùn ìṣẹ́gun fún anabi sallallahu alaihi wasallam wọ́n á ń bi anabi sallallahu alaihi wasallam léèrè anabi sì fi hàn pé ibi tí wọ́n pa alágbájá sí nìyí ibi tí lágbájá ó kù sí ni ibi tẹ́ ti mú lágbájá ni ibi tẹ́ ti ran tàmẹ̀dò lókun ni. a sẹ́mi pé anabinu sallallahu alaihi wasallam tó mọ̀ pé òdodo lọ̀rọ̀ lọ àdéhùn ọlọ́wọ́ bá kì í yẹ ẹn kí tá a bá rẹ́ nìkan nínú àwọn mùsùlùmí yàtọ̀ sí anabi sallallahu alaihi wasallam ó lè mọ àwọn pé tọ́ tọ́ á rí nígbà tí a ní pé bí wọ́n pa alágbádá sí àwọn ọgọ́rùn-ún mẹ́ta náà tó <laughs> ṣùgbọ́n lè fi ìgbàgbọ́ òdodo àwọn ànábì ọlọ́run kẹ́ fi wé sí ẹni tí ì bá sá ànábì ọlọ́run torí pé kí ni ànábì ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ẹni tẹ́yìn kì í gbọ́rọ̀ rẹ̀ tààrà ànábì ọlọ́run rí ohun tẹ́yìn kì í rí nítorí di eléyìí ìgbàgbọ́ tiẹ̀ yóò gbópa tayọ ti kí ni tayọ ti yìn tó bẹ́ẹ̀ náà là ànábì Musa alayhi salam ọlọ́run bá sọ fún pé innani ma'akuma asma'u wa ara bákan náà ọlọ́wọ́ bá tún ní inna Allaha ma'a alladhina ttaqaw walladhina hum muhsinun dájúdájú ọlọ́wọ́ bá wa ó ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ olùṣe dáadáa. ṣé èèyàn mélòó lọ́lọ́wọ́ bá ló ń bẹ pẹ̀lú oríṣi èèyàn mélòó lọ́lọ́wọ́ bá ló ń bẹ pẹ̀lú rẹ̀ nù ayà yìí dájúdájú ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ walladhina hum muhsinun àti àwọn ẹni tó jẹ́ olùṣe dáadáa irúṣẹ́ èèyàn mélòó ni. tọ́ ṣé wọ́n lè jórísì kan wípé dájúdájú ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ àwọn ẹni tó ṣe wípé wọ́n jẹ́ olùṣe dáadáa àbí ká sọ pé dájúdájú ọlọ́run máa ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ olùṣe dáadáa èwo lẹ múnu méjèèjì pípé dájúdájú ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn olùpáyà rẹ̀ tí wọ́n sì jẹ́ ọ̀dà tí yẹn bá jẹ́ olùṣe dáadáa lásán kọ́ tí ọ̀páyà ọlọ́run sọ́lọ́run bò níbẹ̀ pẹ̀lú ẹ̀. ẹ̀ẹ́n tó bá pé bẹ́ẹ̀ ṣe mú tẹ̀síìrì tí méjèèjì ọba pé ọlọ́run ní bẹ pẹ̀lú ẹ̀ àmọ́ ẹ̀dínmú nìsín tí ìyẹn lè jẹ́ni tí ń páyọ̀ ọlọ́run kó sì jẹ́ni tí ń ṣàìdá. nàám torí pé ìpáyọ̀ ọlọ́run ní kíni káwọn ṣe ń tọ́lọ́ wọn bá fi pa ara ṣe ká sì jìnà sí tọ́ ṣé wọn á lè jólù ṣe dáadáa kọ́ mọ́ páyọ̀ ọlọ́run. an ta'budu Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu torí rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. dájúdájú ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ ó sì ń bẹ pẹ̀lú àwọn ẹni tí wọ́n jẹ́ olùṣe dáadáa àyàfi tá a bá túmọ̀ rẹ̀ pé dájúdájú ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ tí wọ́n sì jẹ́ dáadáa a jẹ́ pé tí wọ́n jẹ́ dáadáa yóò jẹ́ pé òun náà lolùṣe dáadáa ta lolùṣe dáadáa òun náà lolùpayọ lọ tó yé wa ẹgbẹ bàdàlì. gbogbo ìta bá mi méjèèjì òsì ọlọ́run bá lóun bẹ pẹ̀lú wọn ìwọ ń fẹ́ kọ́ bá ọbẹ̀ pẹ̀lú rẹ kí ni tó ṣe kọ́mọ páyọ̀ lọ kí ni téèyàn tún lè ṣe tọ́lá wọn fi bẹ pẹ̀lú rẹ dáadáa. ọlọ́run bá tún ní ese ṣe sùúrù torí pé dájúdájú ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú àwọn o eléyìí ó fi hàn wá pé ọ̀ràn yẹn ni ká ṣe sùúrù àbí téèyàn bá fẹ́ kó ṣe ni nítorí pé àṣẹ bá pa pé àṣẹnu àṣẹ bá pa àyàn tí nǹkan kan ò sẹ́rí rẹ̀ kúrò nídìí jíjọ́ ọ̀ràn yẹn ìdí ìdí jíjọ́ ọ̀ràn yẹn irú wa wasbiru ẹ ṣe sùúrù irú sùúrù wọ oríṣi mélòó sùúrù nu ṣẹ̀ríà sùúrù oríṣi mẹ́ta ni ká ṣe sùúrù lórí àti tẹ̀lé tọ́lọ̀ sọ́bùrún ala ta'a sùúrù lórí àti má ṣẹlọ̀ sọ́bùrún anil ká ṣe sùúrù lórí àdánwò sọ́bùrún ala al-masa'ib wọ́sbírú ẹ ṣe sùúrù sùúrù wa lọ́lọ́ ní ká ń bí. nàá sùúrù rú èwo lọ́lọ́ ní ká so that tó o bá ṣe sùúrù orí sí mi wọn ò ní lè bọ́ wí. nàá sùúrù wo lọ́lọ́ ní ká ń bí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta kò sáyè fún wa láti pé ọ̀kan ni màá ṣe ní ìṣèkàn wọ́sbírú ìyẹn ni pé ẹ sùúrù ẹ tẹ̀lé wọ́sbírú ẹ sùúrù ẹ sí tọ́lọ́run ọba ọ̀fẹ́ wọ́sbírú tàdánwò bá dé ẹ sùúrù ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ tó bá ní ṣe sùúrù níbo lọ́pọ̀lọ́ máa ń lọ àmẹ́ni ìtẹ́ ẹnìkan sọ fún ọ pé tó sùúrù máa kírun yóò ní a ìwo ló tún torí pé tí ọba gbófin ṣẹ̀rí àyè wọ́n máa ní ṣe sùúrù máa kírun báwo ṣé wọ́n ló bá mi wà lìjánà ni sọ̀yìn sọ pé ṣe sùúrù tó bá ṣe sùúrù wàláhì ò ní lè kírun àbá lè kírun ṣe sùúrù máa ṣe zina ok a ṣe sùúrù báwo nǹkan wù wọn á ní kó wọn ṣe sùúrù tó bá ṣe sùúrù só lè pàtì wàláhì ò ní lè pàtì. wọ́n ṣe tíra kan kọ yìí mẹ́ tó ẹ pé tẹ́yìn bá lè ra ó wúlò tíra yẹn wọ́n pè ní kíni Uddatu Sabirin Uddatu Sabirin tó tíra yẹn tẹ́yìn bá ra ó da púpọ̀ ìmọ̀ ẹ̀ wọ́n ṣe àlàyé gbogbo ntọ́jẹmọ́ sọ́bùrù tí wọ́n mọ̀ nù Islam nínú alukur'ani àti sunna ti ṣàlàyé rẹpẹtẹ ike ẹni tí ní ti ń ṣe sùúrù àti olówó ti ń dúpẹ́ fọlọ́ ní ìsìn téèyàn bá ní kí ló tún fẹ́ ṣe yàtọ̀ sí sùúrù so wọn wá ní sóun lọ́lọ́lá jù ni àbẹ́ni tó ní tí ń dúpẹ́ fọlọ́n tí ń ná owó rẹ̀ sọ́nà tó dáa tí ń sìn fi ń dúpẹ́ fọlọ́n ta lọ́lọ́lá jù lérò tí ń ta lọ́lọ́lá jù. àtọ̀ torí pé tí òní tó ń ṣe sùúrù náà lè pààyàn náà àbí ò lè pààyàn kó lóun náà fẹ́ wó <laughs> torí ẹ̀ ló fi jẹ́ pé irú àwọn tírà yẹn wọ́n wúlò púpọ̀ wasbiru inna Allaha ma'as sabirin ntẹ ṣe tí ó mú kọ́lọ́ ọba máa bẹ pẹ̀lú èèyàn ọ̀dà àbí ọ̀dà ọ̀nà ní sùúrù ṣùgbọ́n í ṣe gbogbo èèyàn ló lè ṣe sùúrù wọ́n ní sùúrù yẹn ìwọ ni wọ́n lórúkọ rẹ̀ àwa náà sì mọ̀ pé ìwọ ní tó ni àbí torí rẹ̀ ni wọ́n ti kọ́ lórí pé wọ́n sọ́bùrù mìtìlùsímìhì múrùn mẹ́dàkọ́tò lẹ́kìn àwọn akébuhu àhlàmìnà làásẹ̀lì. wọ́n ní sùúrù bí orúkọ rẹ̀ lórí ó korò ní títọ́wò ṣùgbọ́n àbádé rẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ a máa dùn jọ yín lọ. ẹ dákun ẹ wọ́n ní sùúrù kan wá tó ṣe pé ìparí ọ̀rọ̀ rẹ̀ àtúbọ̀tán ọ̀rọ̀ rẹ̀ ìbànújẹ́ ló sí ẹ̀ ní rí i ẹ wá mú aláìṣe sùúrù kan wá tó ṣe pé dùnú lọ̀rọ̀ tiẹ̀ já sí wa ẹ̀ ní rí. torí ẹ̀ lọ́lọ́run sọ pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab níṣẹ́ lọ́lọ́run máa ń pè ẹ̀san àwọn onísùúrù fún wa láì ṣèṣirò rẹ̀ láì níṣirò ọlọ́run máa ń bu ẹ̀san yẹn fún wa ni. ṣùgbọ́n sùúrù ní ayé ìkanjú a máa jọ akọ lójú ọ̀pọ̀lọpọ̀ aláìgbọ̀n ayé ìkanjú la wà yìí jàmà wọn nílé ayé ti lu jára wọn torí ẹ̀ ló fi jẹ́ pé tí wọ́n máa ń ṣe sùúrù àgọ́ ni wọ́n jọ lójú ṣe sùúrù wọn bá pè ọ́ lágọ̀ ṣe sùúrù torí pé sàn tọ́lọ́wọ́n bó fọ́ ńkọ́ kò ní sírò. mọ̀ á bọ bẹ mi kí ni mo lè ṣe bó fi máa bẹ mi níbi bẹ tá a òun náà kí n ṣe kí ni kí n máa ṣe sùúrù. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين mélòó mélòó nínú àwọn àjọ tó ṣe pé wọn ò jù wọ́n ń wẹ́rẹ́ lọ ló ń kà ni wọ́n ti borí ìjọ èyí tó pọ̀ jọjọ jantirẹrẹ ló ń kà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ṣebí ọlọ́run ọba ń kọ́ ń bẹ pẹ̀lú àwọn sùúrù kí ló mú kéèyàn díẹ̀ kó lè kojú èèyàn púpọ̀ bá wọn jà kí ló jẹ́ ká dúró ni ọlọ́run máa ń fi léyìí sàpèjúwe nítorí sẹlẹ̀ níjọ Badr tó jẹ́ pé àwọn mùsùlùmí wọn ọgọ́rùn-ún ni nígbà tó ń ka àwọn kèfèrí jẹ́gbẹ̀rún kan ọlọ́run bá sì fún àwọn owó ń wẹ́rẹ́ yìí ó fún wọn lórí àwọn ẹni tí wọ́n pọ̀ nítorí pé wọ́n ọlọ́run ọba fi léyìí fi sí ẹ̀rí lórí pé òun bẹ pẹ̀lú àwọn onísùúrù ọlọ́run náà ọ̀pọ̀lọpọ̀ wà nínú wa tó ṣe pé ti ń wá ọ̀dà púpọ̀ oríire ayé ń bẹ́ẹ̀nbẹ́ oríire àlùkìyàmà ń bẹ́ẹ̀nbẹ́ ṣùgbọ́n látàrí ọ̀bàrà rẹ̀ níṣẹ́nu ọ̀bàrà rẹ̀ ń ṣẹ́jẹ́ ọ̀dàrà rẹ̀ kan lásán ló kù fún tí fi ìtara ìṣẹ́jú márùn yóò fi ba gbogbo wàhálà ọdún márùn jẹ torí délé sùúrù pàtàkì púpọ̀ jẹ̀mọ́ ẹlòmíín kẹ́kọ̀ọ́ ó ti fẹ́ẹ́ jáde nínú ẹ̀kọ́ tí ń kọ́yìn so ẹ̀yìn àwọn haúsá wọn máa ń pòwe kan wọ́n ní tí èèyàn bá ń fárí tí wọ́n bá ń bá èèyàn fárí tí wọ́n bá ti fárí yẹn dé iwájú orí báyìí wọ́n ní ìgbà náà ní máa táyàn gbogbo ìtàn ń fábọ̀ láti pàpọ̀ nǹkó ní táyàn àmọ́ tó bá ti déwájú orí báyìí ìgbà náà ni wọ́n máa ta àyàn yẹn ni kókò fẹ́ẹ́rẹ́fẹ́ tó fi lé ìwé rẹ lẹ̀ tí wọ́n náà dòmìnira ara rẹ àsìkò yẹn àdánwò máa sábà fẹ́ ṣẹlẹ̀ sí akẹ́kọ̀ọ́ ó rí i pé wọ́n lè máa ṣe tí ọ̀bọ láàmúsí ọ àwọn olùkọ́yùn àwọn akẹ́kọ̀ọ́ ẹlẹgbẹ́ rẹ wọ́n fẹ́ tí ọ lọ síbi tó òfin ní fẹ́ parí ẹ̀kọ́ yẹn wọ́n ṣe sùúrù nítorí pé tó o bá ṣe sùúrù gbogbo wàhálà tó ti ń ṣe bọ̀ sàmì tó o bá bara jẹ́ wípé bóyá ẹnìkan ọ sọ̀rọ̀ sí ọbọ̀ ni wọn náà ṣe ní sọ̀rọ̀ sí ìgbà tó gbẹnu rẹ falágbàfọ̀ lọ́ba rí kó o pàdánù gbogbo ọdún márùn tó ṣe yẹn torí di eléyìí ló fi jẹ́ pé sùúrù kò sí tó ṣe tí ò jiná pàtàkì jùlọ ọlọ́run bá ti lóun bẹ pẹ̀lú àwọn gbogbo ẹni tó bá ní làákàyè láyé ó fi hàn wáyé pé ẹni tí máa ń fẹ́ kọ́lọ́wọ́ bá ọbẹ̀ pẹ̀lú òun nínú àwọn nǹkan tí ó ṣe òun náà ní kó nínú àwọn nǹkan tí ó ṣe òun náà ní kó máa nínú àwọn nǹkan tí ó ṣe òun náà ní kó jólù ṣe dáadáa tí ẹ̀ máa ti ṣe bẹ́ẹ̀ eléyìí súnmọ́ pé kí ọlọ́run ọba fi hàn wáyé pé bíbẹ pàtàkì ó ń bẹ fún àwọn ẹni pàtàkì nítorí òun gan lọ́yẹ̀ kẹ́ máa pè ní honourable ẹni pàtàkì gbáà lolùṣe dáadáa òun gan ni executive torí pé kí ni ẹni tó ń ṣe dáadáa ti ń sin lọ́n bí ẹni kún ń rí ọlọ́ a lè fi wé ẹni tí ọ̀ka ọlọ́run ọba kún rárá ẹni pàtàkì ni tani ẹni tó ní sùúrù àwọn eléyẹn ni àwọn ẹni tó ṣe wípé ọlọ́run ọba ọmọ fẹ́ pẹ̀lú wọn torí pé ọlọ́run ọba wa lọ pàtàkì jù ntí yẹn wá ṣe tọ́nà fi máa bẹ pẹ̀lú èèyàn ó dájú pé nǹkan pàtàkì ni torí de eléyìí eléyìí jẹ́ àwọn àyà tá a fà mú wa nípa bíbẹ pẹ̀lú bíbẹ tọ́nà bá máa ń bẹ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ ní bíbẹ èyí tó jẹ́ ti gbogbogbò àbí bíbẹ èyí tá a dáyà sọ́tọ̀ à ń bẹ kọ́mọ̀ sí wa dára wa níṣẹ́jú àyà kọ́lọ́mọ bá bẹ pẹ̀lú wa pẹ̀lú sọ rẹ̀ kọ́bẹ pẹ̀lú wa pẹ̀lú àkíyèsí rẹ̀ kọ́bẹ pẹ̀lú wa pẹ̀lú fífi wá ṣe kòńgẹ́ nínú gbogbo níta bá dáwọ́lé ní dáadáa kọ́lọ́mọ bá kúlẹ̀ wa jìnnà sáì ti máa sọ ti máa Muhammad sallallahu alayhi أستغفرك وأتوب إليك Thank you. alhamdulilayi oníbèrè ṣe ìbéèrè yìí pé ǹjẹ́ kí ni ọ̀nà èyí tó ṣe wípé ó dára jù láti fi máa múra nínú ẹ̀sìn Islam ní ìbámu pẹ̀lú ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam alhamdulilayi ìmúra. nínú ẹ̀sìn Islam nǹkan kan ni ètò sọ yìí pé ó pàtàkì Islam fọlá fún un nípa pé tẹ́ bá wo àwọn obìnrin mùsùlùmí síwájú kí ọlọ́run bó tún sọ àyà hijab kalẹ̀ ibi tọ́lọ̀ ń sọ fún anabi sallallahu alayhi wa sallam ya ayyuhan nabiyyu qul li azwajika wa banatika wa nisa'il mu'minin. يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين ìpèrè Ànábì sallallahu alayhi wa sallam sọ fún àwọn ìyàwó àti àwọn ọmọ rẹ̀ àti àwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo ike kan gbé aṣọ gbàgẹ̀rẹ̀ wọn wọ̀ èyí tí bu ara ẹni láti orí títí dé ní gbogbo ìgbà tí wọ́n bá máa jáde nínú ilé wọn bá ní ètí ó mú wọn máa dá wọn máa yàtọ̀ ikú àwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo làwọn eléyìí àwọn aláìní làákà àwọn dìndìnrín tó sì pé wọn máa lọ dènà àwọn obìnrin ní Medina ní ìgbà yẹn nínú àwọn àtàwọn mùnáfìkì yóò mú wọn dá wọn máa sí pé àwọn obìnrin làwọn eléyìí subhanallah eléyìí fi hàn ipe ọ̀sọ́ èyí tẹ́sí Islam mú wa ó pàtàkì nítorí pé léyìí yóò máa ra iyì fún wa yóò máa ra iyì fún wa wọn lè dọ́gba ẹni tó múra lọ́nà tí islam fẹ́ pẹ̀lú ẹni tó múra lọ́nà tí islam ò fẹ́ wọn náà wò wò tẹ́ bá jọ jáde pẹ̀lú èèyàn tẹ́ǹjọ́ ń lọ tí ẹnìkan múra ní ìmúra tá a fi máa dá mùsùlùmí mọ́ yàtọ̀ sẹ́ni tí èsè mùsùlùmí tí ẹnìkejì sì múra ní ìmúra tí ò mú yàtọ̀ sí kèfèrí. Si tẹ wá pàdé ẹnìkan lọ́nà tí ó sì dáwọ́ ọmọ yàtọ̀ wípé mùsùlùmí ni wọn náà sẹ́wọ̀n pé tó wá fẹ́ sálámà yóò dojú sálámà rẹ̀ kọ ẹni tó múra lọ́nà tí islam wí ni tí wọn náà bá ń sọ aleykum salam ìgbà náà ni pé ah, wọn náà torí de ilé ilé ìfihàn wa pé ìmúra pàtàkì nínú islam tí ẹ bá jọ ọkùnrin ìmúra rẹ̀ nínú ẹ̀sìn Islam òun náà ní wípé kó wọ aṣọ ní aṣọ tí ò ní já sọ ló aṣọ gbajúmọ̀ Islam ọ̀fẹ́ Islam ọ̀fẹ́ nínú ìmúra tọkùnrin kó wọṣọ tí ò ní jẹ́ aṣọ ìlú láti tó ń fi pé one in town ó wá nínú hadith láti ọ̀dọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn wá jókòó lọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nípa alẹ́ ayé àwọn nǹkan dúdùn dúndùn tó dáa tó dáa tó wà nílé ayé anábì ń wò wọ́n ràn nígbà tó yẹ anábì ní ala tasma'un ala innal badhadhata من الإيمان innal badhadhata من الإيمان innal badhadhata من الإيمان. ṣé ń gbọ́ abẹ́ gbọ́ ṣé ń gbọ́ abẹ́ gbọ́ dájúdájú ṣíṣe pẹ̀lẹ́ nínú múra ó ń bẹ nínú ìmánì yẹn ni pé gèlè rẹ̀ ọ̀gbọ́dọ̀ ga fìlà ọ̀gbọ́dọ̀ máa kásánmà bàtà ọ̀gbọ́dọ̀ máa kan lẹ́ńkò. ewu ọgbọdọ ọ̀gbọ́dọ̀ máa dágàn ìmúra rẹ̀ ọ̀gbọ́dọ̀ ga jù múra anábì ní bẹ́ẹ̀ òdodo. tọ́ aṣọ tọkùnrin ọba wọn fún ara rẹ lọ́nà tó fi jẹ́ pé ara rẹ̀ bó ti ṣe máa pàápàá láti dodo rẹ lọ síbi orúnkún kò ní fi hàn ike bóríkè rẹ ṣe máa bákan náà aṣọ tó bá wọ̀ kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó jẹ́ pé aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ni débi pé àárí àwọ̀ báwo ara rẹ̀ ti ṣe rí pé àtẹ̀yàn dúdú gan ni a kò tiẹ̀ dúdú pọ̀ a ojú ló pupa gbogbo yòókù dúdú kò gbọ́dọ̀ jẹ́rú aṣọ bẹ́ẹ̀ tán tó bá ti ṣe báyìí àwọn bọ̀wábìtì tó fi ẹ̀sìn Islam mú wánu nípa aṣọ táwọ̀. ṣùgbọ́n pé aṣọ tí wọ̀ so àwọn kèfèrí ló máa ń wọrú ẹ̀ àwọn mùsùlùmí wọrú ẹ̀ kínní kan eléyìí nǹkan ni. kò kò kò kò jẹ́ nǹkan tí àwọn mùsùlùmí níbẹ̀rẹ̀ sí Islam lọ títí wọ́n ń wọ bọ̀t kọ̀ wọ́pọ̀ ni wọ́n ń pè ní sarawil sarawil tẹ́ ẹ máa kọ́ èdè náhùn àti ẹ kọ́ gírámà lárúbáwá ẹ kọ dórí sarawil sarawil yẹn kò ní singula plural náà ni wọ́n máa ń lò fún singula ebe bẹ́ẹ̀ náà ṣe nínú english àwọn wẹ́ẹ̀dì kan tí ò ní singula so bẹ́ẹ̀ ni sarawil ẹ ẹ sọ pé ẹyọkan rẹ̀ ní sirwal sarawil náà so n tó ti mú wọnú èdè láti ayé ìgbà yẹn ó túmọ̀ sí pé wọ́n ṣòkòtò bọ̀ tí wọ́n bí wọ́n ti ṣe ṣùgbọ́n kò burúkú ṣe wọ ṣòkòtò lópin ìgbà tí ṣòkòtò rẹ tí ó bá ti jẹ́ nǹkan tó fún ọ dáindáin torí ẹ̀ ló ṣe wá nínú tíra al-bayan wa tahsil ti imam ibn rushd al-jadd wọ́n bi imam malik rahimahullah léèrè pé kí lóò rí sí ká máa wọ ṣòkòtò ó ní mo kórìíra rẹ̀ ṣòkòtò gúngùn torí pé nígbà tiwọn kò wọ́pọ̀ kò sí tó burú nu ká wọ lópin ìgbà tó bá ti jẹ́ tó fún wa dáindáin tọ̀ tó bá ń ṣẹlẹ̀ wípé lẹ́yìn ìgbà tá a ti wọ ṣòkòtò ṣòkòtò wa yóò fún wa dáindáin kò sí ní tó burú nu kẹ́ wọ ṣẹ́ẹ̀tì kò sí ní tó burú nu kẹ́ wọ ṣẹ́ẹ̀tì ṣùgbọ́n tẹ́ ẹ bá try láti ṣọ́ra fún ọ̀nà táwọn kèfèrí ń gbà múra yóò dà púpọ̀ o ti wọ ṣẹ́ẹ̀tì o ti wọ ṣòkòtò hmm? tí ìbá ṣe pé o tún fẹ́ wẹ̀wù kan lé lórí má tọ́kìn tó tó bá ti tọ́kìn ntí islam fẹ́ kó gbé pamọ́ ọmọ gbé ta torí gbogbo eh, ẹ̀yìn rẹ yọ bẹrẹ sí ní hàn gbogbo eh, agbọn ẹ̀yìn rẹ níbi tí ó yẹ kó gbé hàn yọ bẹ̀rẹ̀ sí ní hàn ó rí i pé tó o bá ń kírun tó bá rò kó o gbogbo ẹ̀ ni ó hàn so ìwọ ò sì lè má kírun àbí bẹ́ẹ̀ kọ́ ni màtí wòye ṣe pọ́ọ̀lù tí èsì ṣe jọ́ọ̀nù sọtáwọn èèyàn mọ àwo báwo ni ṣépù ara rẹ ti ṣe rí sọ lẹ́yìn eléyìí tọba mọ̀ kó tún fẹ́ wọ kóòtù kan lórí ṣẹ́ẹ̀tì tó wọ̀ kò sí tó burú mbẹ̀ torí pé tí sátidé bá yan lábẹ́ sannde kò tún ní dáa tó káyí pé ṣẹ́ẹ̀tì rẹ̀ ń yọ o nísàlẹ̀ o kóòtù tún wá wà lórí ẹ̀ ẹ̀rọ kíkọ̀ bá mu bisikí singlet ọmọ yọ lábẹ́ bùbá so kọ̀ bá mu so àmọ́gbà tí wọ́n bá wọ ṣẹ́ẹ̀tì àbọ̀ kóòtù rẹ̀ tán yóò da kí wọ́n mọ̀mọ́ fokùn yẹn sọ́rùn yóò da púpọ̀ torí pé àwọn gan ẹ̀yẹ try láti máa kà nípa kí ni culture àwọn òyìnbó nǹkan àwọn gan ti bá ka ìwé débi kí ló fà tá fi ń fokùn ẹ̀ rí i pé yẹn gan tá fi sọ́rùn gan kì í ṣe pé culture wọn ni ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tòtò bá ṣẹlẹ̀ sáwọn sáwọn lọ́wọ́ ṣẹlẹ̀ sí kí ni fẹ́ tá torí pé okùn tó bá fi sọ́rùn ẹ dákun kí ni ìtumọ̀ rẹ̀ náà rí màtí máa fòkùn sọ́rùn màtí yẹn sájà níṣẹ́ máa nà kí ni ìtumọ̀ rẹ̀ so tó bá wọ ṣẹ́ẹ̀tì rẹ̀ tó sì gbé kóòtù rẹ̀ lé tó fòkùn sọ́rùn so eléyìí sì tún bá a mú díẹ̀ kò túmọ̀ sí pé tó bá fòkùn sọ́rùn ó di kèfèrí o àmì ìwọlé tó dáa jù fún ìwọ jẹ́ mùsùlùmí lẹ́yìn eléyìí ṣe dandan wa ni ká dé fìlà ni nínú múra wa yìí ṣe dandan ni ká dé fìlà nítorí pé fìlà tẹ́ rí yẹn kìí ṣe pé májẹ̀mú tọ́ọ̀bà kírun ni kò dé fìlà kírun ló lè bá a gbà so ṣùgbọ́n bẹ́ẹ̀ ló ti ń pè ọ̀sọ́ nínú àṣà èyí tọ́jọ́ pé àwọn mùsùlùmí àkọ́kọ́ tí wọ́n ti mú láṣà a sì lófin kanu ṣẹ̀ríà tó sọ pé al-'adatu muhakkama àṣà máa ń dòfin lókun ìgbà tí ó bá ti tako ṣẹ̀ríà irú rẹ̀ náà ni fìlà yìí báyìí gbogbo àti ìwà lè fi fìlà sórí ó pọ́n yàn lé ju kéèyàn má fi fìlà sórí lọ but kọ̀ọ̀kan yẹn lábùkù tí èèyàn bá dé fìlà tẹnìkan á máa kírun tẹnìkan á sọ pé bóòní lè má mú sí wá dé tí ò dé fìlà khudhu zinatakum 'inda kulli masjid ẹ wá pé fi hàn wá níbi tọ́lọ́ ti sọ pé fìlà sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀

wọn ò rí anabi sallallahu kó kírun rí láì dé fìlà ẹ pé ah, a eléyìí allegation ni hatu burhanakum in kuntum sadiqin ẹ mẹ́rin wa níjọ́ tí anabi lọ sí ají tó tún dé fìlà ńgbà tó ara mi ó kírun àbí kírun naam so kírun àbí ò kírun òun àti ọ̀pẹ sára mi ni wọ́n gbé nísìnyí <laughs> yóò sọ pé ṣé harami ni wọ́n gbé ní tàbí láì pé ẹni tó ti mú kí ìrun ànábì sallallahu alaihi wasallam ọ wáyé kódà kó ṣe lẹ́ẹ̀kan rí láì dé fìlà ó fi hàn wáyé pé kò burú ká kírun láì ṣe láì dé fìlà. tẹ̀lé ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ sọ̀ṣùgbọ́n obìnrin àti màá obìnrin yọ yóò bo gbogbo ara rẹ̀ kò gbọ́dọ̀ wẹ̀wù. ètò ọmọ ẹtàn yiri àbí ètò ní kọlọkọlọ lára yóò jẹ plain ṣùgbọ́n kìí ṣe májàmú ni kọlọ kan jojúmọ́ dúdúdúdúdú náà lọ máa gbé kálá aṣọ rẹ̀ ń jọ mi ó lè jẹ brown plain màmí ó lè jẹ white plain lè jẹ black plain wàhákàdà sọsọ, fún sọ tí ara ti ṣe rí so eléyìí jẹ́ ọ̀ṣọ́ ti àwọn obìnrin kọ́lọ̀ wọn bá kó fún wa sí i. aleykum salaam wọn ní bọ́ọ̀lù anábìá sallallahu alayhi wa sallam ti sẹ́ máa ń kírun wítìr lẹ́yìn irun ìṣáì tí wọ́n máa ń tètè ń kí àbí wọ́n máa ń lọ lára àdìgbà ètí sallallahu alayhi sallam fi hàn wá ni pé anábì máa ń kọ́kọ́ ń sùn táwọn ìbá ti délé èyí tá a mọ̀ sunnatu ratibatil isha sunnatu ratibatil isha tánàbí bá ti ké ànábì ó sùn tánàbí sallallahu alaihi wasallam bá ti sùn tánàbí bá jí lóru yóò kírun ó máa ń kíra ká kan abi kó ki raka méjìlá kó wá kí kan rákà mẹ́tàlá anabi sallallahu alaihi wasallam báyìí ló máa ń ṣe lójoojúmọ́ táwọn náà bá lè ṣe bẹ́ẹ̀ lẹ́yìn lọ dáa jù pàápàá jùlọ ní ìdá mẹ́ta ti gbẹ̀yìn nínú òru láti taba sọ pé òòrùn wọ̀ nísìnyí níbi aago méje lápèjúwe alifájàrí sì ń yọ ní nǹkan bíi aago márùn ààbọ̀ aago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n so at least láti nǹkan bíi aago mẹ́ta ààbọ̀ lọ síwájú. Si sòtún yẹn bá lè jí ngbà yẹn kéèyàn kírun wítìrì rẹ̀ tó lọ́lá jù gẹ́gẹ́ bí Umar ibn al-Khattab radiyallahu anhu ti máa ń ṣe sọ àmọ́ Abubakar wọ́n máa ń tètè yan wọ́n máa ń tètè kí wítìrì rẹ̀ kó tó sùn so ètò yẹn bá lè sẹnu méjèèjì kò sí ètò ọ̀dà ń bẹ̀ ètò burú ni pé kéèyàn máa sùn kó má máa kí wítìrì kó sì máa jí kó tún má kíra kàtẹ́ ìlfẹ́dìr kó máa lọ sásùbà wọ́n ní kí ni islam rí sí ká máa kúnlẹ̀ ká máa dọ̀bálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní islam rí sí ni pé kìí ṣe islam kìí ṣe islam àṣàní torí rẹ̀ ìgbà tí a ti wádìí nípa eléyẹ a rí ọ̀kan nínú àwọn àbá islam tó sọ pé ká kúnlẹ̀ àbí ká dọ̀bálẹ̀ àwọn tí a rí tí wọ́n sọ ọ́. àwọn àwọn ìtaari tí wọ́n sọ bẹ́ẹ̀ sọ̀ńdà wọn sọ ó ní wípé kò burú ká fúnra wa lópin ìgbà títí tẹ̀yìn ọba ti tó rò kó wọ̀ wọ́n ní kò burú ká fúnra wa lópin ìgbà títí tẹ̀ta tẹ̀ ọba ti tó rò kó wọ̀ ẹ̀yin náà sì máa rò kó wọ̀ ẹ sì máa ń tí ọ̀bá tó rò kó wọ̀. ẹ sì awọn pé lọ́dọ̀ àwọn aláṣà tẹ ẹ bá tẹ̀ tọ́jọ́ pé òkú lásán ni wọ́n bínú dáadáa kátó wá pé tí ò tó rùkú ọ̀ èyí tí ọ̀wá tó rùkú náà gan-an kò sí ní abẹ́ òfin ṣẹ̀ríà torúkọ ọlọ́run bò ní ká sí anábì ní ká sí. àwọn ẹni tí wọ́n ní kéèyàn ń àwọn náà làwọn tó ṣe pé wọ́n àwọn nìkan ni wọ́n sọ pé kò burú ká ṣe ká tẹ̀ tí ó bá ti tó rùkú so ṣùgbọ́n burú jáì nítorí pé kò sínú lànà torí ẹni tí ó ti da kọ̀ da náà ni lọ́dọ̀ àwọn ẹni tí ń sàṣà tí ó bá ti kúnlẹ̀ fún yẹn aláfojúdi ni ọ̀ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ọmọ burúkú ọmọ tí ò ṣèkínní ọmọ tí ò ṣèkínní àmọ́ o tó máa ń kúnlẹ̀ fún wọn tó ń gbé wọn lẹ́nu sọ̀hún ọmọ rẹ̀ nìyẹn tó máa ń kúnlẹ̀ fún wọn tó ń fọwọ́ gún wọn mú ọmọ lójútì torí pọpọlọ ti dorí kodò kọlọ wọn bá kó sànù wa torí délé ló fi jẹ pé ìkúnlẹ̀ yìí kò sínú islam gbogbo afa tó bá sì lọ́wọ́ àánú islam kò ní rẹ́ẹ̀rì mu wa títí tádìí ẹ̀rẹ́ òfì hu eyín àmọ́ tó ní o ẹ pé kó wa ẹ pé kó wa kò sẹ́ẹ̀rì fún kò sì sínú islam wàláhì a lè jẹ́ mùsùlùmí àfi ká pọ́n ànábìlẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sínú tí wọ́n fi ń pa ànábì lè kò sínú tí wọ́n fi ń pa ànábì lè tọ́ gba mi yóò sọ wàhálà tiẹ̀ di wàhálà ló mà yóò sọ wàhálà rẹ̀ di wàhálà Islam òun ọ̀mọ bí ó sì gba ara rẹ̀ lọ́wọ́ nǹkan o yọ wà ah, Islam ó sí ó sí ọmọ bó sì gba ara rẹ̀ Islam ó sí kò sínú Islam ọjọ́ bó ṣe jẹ́ one. salaam. dàpọ̀ ní àtọ́jú pé Islam ti pé nígbà àwọn mùsùlùmí ti ní ó ti mú iṣẹ́ ìdókòwò gbogbo ìbọn jagun ṣé ó ti pín síbẹ̀ ni àbí ìbọn anjajà hà pé abáwọn ti bèrè jagun abáwọn tó bá gbóòdù tiwa ṣé jihad yẹn ti pín síbi nígbà náà bí ti mú gbogbo gbòòdù àbí ó sì ó sì lè ṣẹlẹ̀ nípa ayé àwa. alhamdulilayi wọn ní ṣé jihad ti tán ni màtó ti pé ẹ̀sìn islam ti pé látọjọ́ ayé anabi sallallahu alayhi wa jihadi ò tí ì nítorí pé islam ò tí dé gbogbo ẹ gbogbo àyíká èdè sí i jihadi ọmọ bẹ tíjọ gbẹndà alkiyama títí díjọ gbẹndà alkiyama kò sí tí ọ̀pá jihadi rẹ ọlọ́run bá ṣe lófin tí ọmọ bẹ láéláé torí di eléyìí báyìí jihadi ń bẹ láéláé náà mọ̀ bọ̀ àmọ́ ń gbà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń fẹ́ modernize Islam pàápàá àwọn tó jẹ́ pé bóyá ìwé ni wọn kà kí ó wọ́n máa sọ pé no jihad tó wà láyé sin jihad bírò ni jihad ọpọlọ ni jihad creativity ni jihad eléyìn eléyìn gbogbo eléyìn kẹsàn ni jihad kan ṣoṣo tó wà nù Islam jihad bin nafsi wa káfẹ́mi jagun yọmọ bẹ́ẹ̀ dídọ́gbìn dàlùkìyàmà. jihad bil maal wa káfi dúkìá jagun yóò máa bẹ jọ́gbìn dà alqiyama jihad bil qalam káfi gègé jagun yóò máa bẹ jọ́gbìn dà alqiyama jihad bil aql wal hujaj so yóò máa bẹ jọ́gbìn alqiyama ya ayyuhan nabiyyu jahid al kuffara wal munafiqina waghlub alayhim wa ma'wahum jahannamu wa bi'sal masir. eléyà túmọ̀ sí pé ogun tí wọ́n bá wọn kèfèrí jà bil asinna ọ̀kọ̀ àti dà ni wọ́n fi bá wọn jà. wal-munafiqina bil-hujaj wal-barahin ẹ̀rí àti ẹ̀rí tó múnádóko ni wọ́n fi bá àwọn munafiki jà ń so eléyàn túmọ̀ sí pé jihad ń so àìkú wọn á jẹ́ pé bóyá ja jihad lásìkò kan kò túmọ̀ sí pé jihad ti pare ko pare turu e lo fi je pe ni ilu kan ibi tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ jihad wọ́n bá ní kí àwọn akẹ́kọ̀ọ́ kún ó fo báàbù yẹn lọ sí báàbù tó tẹ̀lé kún ó fo chapter yẹn lọ sí chapter tó tẹ̀lé because kò sí jihad mà kò sí sí mà kí ló parí torí ẹ̀ ló fi jẹ́ pé numanhaj ahlus sunna wal jamaa ó pé wal jihadu maadin ila yawm qiyama khalfa kulli barrin wa fajir jihad ń bẹ tíjọ́ gbẹ̀ndà qiyama lẹ́yìn gbogbo aṣíwájú tó bá jẹ́ olùtẹ̀lé tọ́lọ́ kódà kó jẹ́ pòkì. jihad ń bẹ tíjọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yàmù náà nàmbà tù àríkù. lórí ìlú náà kí làwọn máa ń jẹun tí máa sún wa ṣe tí àbí ní tayọ àlà bóyá ẹ tó jẹ́ olórí fàbọ̀rẹ́ ní gbogbo aláṣẹ jẹ́ kí làwọn máa jẹun tá máa wò tí àbí ní tayọ àlà látà pé abẹ́ ṣe ó jẹ́ pé ìmọ̀ta tó ń àkọ́kọ́ ni pé ta ló lórí náà nígbà tá a bá ní olórí yìí ni jihad àbí òye kì í ti pàṣẹ ńlá lè rí àmọ́ ta ló lórí tí ó pa á láṣẹ imam imam ó ní aṣíwájú fún àwọn mùsùlùmí tọ́jà láṣẹ lórí wọn kìí ṣe pé ẹnìkan kan jáde yóò kàn máa tanra rẹ̀ jẹ yóò pé òun la ṣíwájú fún yín kìí ṣe o kìí ṣe ìmáàmù o ìtumọ̀ imam òun náà ní kí ni alkhalifa alkhalifa tẹ̀yìn tó jẹ́ khalifa fún àwọn mùsùlùmí oní ọ̀sọ̀ pé jihad ya òun náà tó bá ní jihad ya oní òsíwájú o gbèsè kẹ́ ẹ máa lọ jà mọ́ ń bọ̀ o oní òsíwájú náà nọ́mbà tù. aleyhi salaam. ẹ̀yà ẹ̀yà tẹ̀ bá eh, eh, ẹ̀yà ọjà uh-huh. ẹ̀dẹ̀ sọ pé eh, wọ́n gbé àdúgbò musa sí ní àpótí àpótí kan tó ń pé kọ́ lọ gbé sí ìtì ìtàn fún wa kí àwọn ará ilé iṣẹ́ ọ̀gá lọ ìgbà tí wọn mọ èèyàn tó bí tí wọn mọ bó ṣe jẹ báwo ló ṣe mọ ìyá rẹ̀ pẹ̀lú ń báwo ni. báwo ló ṣe mọ ìyá rẹ̀ pẹ̀lú ẹni báyìí báyìí. àwọn náà wá ti ṣàlàyé fún wa ńgbà tí wọ́n gbé anabi musa aleyhi salatu salam sọ́dọ̀ tí wọ́n fẹ́ pa tíyàwó rẹ̀ ní kí wọ́n mọ̀ pa torí òun àti fìràwọn náà bí ma àwọn lè fa anabi musa sọmọ wọ́n á ní kí gbogbo obìnrin tó wà lùkọ́ ọmọ wa fún lọ́mú káwọn fi ma ẹni tí wọ́n gbọ́mú rẹ̀ tí wọ́n bá wọn tọ́jú rẹ̀ láàfin bíi kúmá so ọlọ́wọ́n bá wá sílé wọ̀ fún anabi musa láti gba ọmú ẹni bọ́dì àfọ́mú ìyá rẹ̀ gbogbo obìnrin wa sẹ́wọ̀n kí n bẹ̀rẹ̀ gbogbo èèyàn fẹ́ lọ kíkẹ́ à màá èmi náà di ẹni tí ń gbádùn so kálukú ń gbọ́mú rẹ̀ wá anabi musa ọgbà máa ti gbé sí lẹ́nu yọkọ̀ yọkọ̀ títí ìyá anabi musa sì ti fi àpótí yẹn sọ ẹ̀gbọ́n anabi musa tó ń jóbìnrin pé kó máa wo ibi tí àpótí yẹn lọ gúnlẹ̀ sí sòwúmọ́ àtòrí kẹ́yìn kùlé fìràwọn náà lọ gúnlẹ̀ sí òun náà pẹ̀lú wọn wọlé sòwúmọ́ àti gbogbo èèyàn fún lọ́mú tí ó gbà á ọmọbìnrin yẹn bá dìde pé hal adullukum ala man yakfuluhu ẹ wá jẹ́ kí n tọ́ka sí fún yín ẹni tó ṣe pé tó bá fún lọ́mú yóò gbà á bóun ni wọ́n ṣe mọ̀ pé nìkan bẹ́ẹ̀ nínú gbogbo àwọn obìnrin ìlú yìí tá a ti ń kó wá tí ọ̀gbọ́n mu wọn ẹnìkan wá ń bẹ tí ọ̀gbọ́n mu ẹ̀. ẹ máa ní kọ́ lọ mu wa wọ́n bá lọ pè ya musa onísàràkúsà o mẹ́sẹ̀sẹ̀ pé ó bímọ o wọ́n bá dọ́ ọmọ pé wọ́n ni ẹni tí ó bímọ yìí o. sùbẹ́ẹ̀ ni anabi musa aleyhi salam wa nígbà tó rọ́mọ rẹ̀ sẹ́mi pé tóbìnrin bá rọ́mọ rẹ̀ yóò tún fẹ́ yọ̀ ọmọ yóò tún fẹ́ máa rẹ́rìn pé kíní ó tún ṣẹ́jú sí pé ẹ sọ́ra o so hmm. bẹ́ẹ̀ nìyá ti ṣe pé ó dá hmm, káwa náà dán wò bóyá ó tiẹ̀ lè gbà bóyá lè má gbà oh, so anabi hmm, musa bá han ọmọ rẹ̀ kankan so báyìí ènìyàn tún dẹni tí wọ́n tún tọ́jú láàfin kò ṣeṣe pò ń lò ń bì torí tọ́lọ̀ ń bá fẹ́ ṣe nǹkan yóò ṣe náà ni now number three. ọmọ Israẹli ni àdébìyí Dada wọ́n mọ̀ mọ̀nà àmọ́ ńgbà re ìyàwó rẹ̀ ní pa ẹ̀ mọ̀ bá ti nífẹ̀ẹ́ obìnrin so ọpọlọpọ nǹkan lẹ́sìn tẹ́ fẹ́ ṣe àbẹ́ ẹkọ ni so ní sẹ́ eni kila ẹ̀ ní kí lágbájá mọ́ àmọ́ tẹ́ bá ti nífẹ̀ẹ́ ìyàwó yín pé ẹ̀ máa kí nítorí tèmi ti <laughs> so lọ́ba ti mọ̀ lọ kí so bẹ́ẹ̀ náà ni naam Maaleykum salaam. bá ṣe ẹtí ẹ bá fẹ́ kí wítìrì níraka mẹ́ta tó ṣe pé sálámù kan lèyàn fẹ́ ṣe bóòlù yẹn ṣe kí ẹ kì ẹ kì ẹ kì fatiha ẹ kì sabbih isma rabbikal a'la ẹ tún dìde ẹ kì tẹ́lẹ̀ kejì qul ya ayyuhal ẹ tún dìde ẹ kì tẹ́lẹ̀ kẹta qul huwallahu ahad tẹ́báwò yẹn fi qul a'udhu birabbil falaq qul a'udhu birabbin nas kún lẹ́yìn rẹ̀ lẹ́wà sẹ̀sẹ̀ jókòó lẹ́wà sàtáyà kan sẹ́wà sàlámù bàṣ àwọn nǹkan tí a ti máa ń gbọ́ lẹ́sẹ̀ lóyá nínú àwọn àpá mi ni pé nígbà òkú bá ti ṣe ṣé ìtàkùn iná ní àtàkùn pé àmì àwọn tí wọ́n lọ ọ̀sẹ̀ ní adájọ́ pé three hundred ní ìgbó. ẹ á sọ pé specifically a specialize ẹ pé three hundred péré náà ni nítorí pé nu history history yẹn. Yeah pé kí ẹnìkan fún yín ní appropriate number ó ṣòro nítorí pé bẹ́ẹ̀ ṣe ń gba history wa nínú Islam kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ń gba àdìsí wa wọ́n are very strict nípa àdìsí èyí tí wọ́n ò sì ṣe bẹ́ẹ̀ nínú history tí wọ́n sọ pé three hundred kì í ṣe pé nítorí pé mo sọ yìí pé precisely pé three hundred náà nílá ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tẹ bá kàánù òwe kan tó sọ fún pé three hundred tó sọ pé three thirteen tó sọ pé three fifteen tó sọ pé three thirty ṣé eléyìí lẹ́yìn máa lé ẹ̀ǹfàsì lé lórí èsì lẹ́yìn lọ́jà bíi kẹ́ ẹ pé ọgọ́rùn mẹ́ta ọgọ́rùn mẹ́ta àbó lé díẹ̀ àwọn kẹfẹ́rí náà ṣe one thousand lásán wọ́n ju one thousand lọ nínú rìwáyà mi wọ́n tó one thousand tán àbí òye wa sòṣùgbọ́n tá a mọ̀ ni pé wọ́n triple àwọn mùsùlùmí bẹ́ẹ̀ eléyìí ti tó wa sò nítorí pé léyìn ẹ̀sìn kankan ọ̀rọ̀ máa ẹ̀sìn kan kan ọ̀rọ̀ mọ́ pé ká mọ nọ́mbà yẹn bí dọ́pt kìí ṣe subhanallah àtàǹsẹ̀ lẹ́yìn irun mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n àbí bẹ́ẹ̀ kọ́ ni kìí ṣe bí bẹ́ẹ̀ tó eléyẹn nǹkan kan ni tó ṣe pé afẹ́ fi afẹ́ tara rẹ̀ ma bí ọlọ́run ọba wa ti ṣe máa ṣe gbogbo tó bá fẹ́ ní ìgbà tó bá fẹ́ àti bó bá ti ṣe fẹ́ so ó ti tó wa ká mọ̀ yìí pé àwọn kèfèrí ńkọ́ wọ́n triple àwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà jámù wa ní gbẹ́gbọ́ndù ìbàdíṣẹ́ lọ́kẹ́ tó jù bá rọ̀ ṣé yóò jọ ẹ ti rọ̀ sí àbí àwọn nǹkan wo ni a máa wò. tójò bá ti rọ̀ tójò bá ti rọ̀ kété pé bá ti rọ̀ sí pé ọrọ̀ wà bí wọ̀ sí tó bá ti rọ̀ tẹ́ǹsì ń wò pé tẹ́ bá ti kó mọ́ṣáláṣí o majority ò tún ní fẹ́ padà wá sí mọ́ṣáláṣí mọ́ kí ìṣá o àbí òye wa so ìgbà yẹn ẹ tún ẹ sì kọ́ ọ́ mà ẹ kírun ìṣá so gẹ́gẹ́ bójú ṣe rọ̀ lónìí yìí tẹ́lá kí magreb tán tẹ́sítún kírun ìṣáì kò sí tó burú mẹ́. so nítorí pé ẹ rí i pé ọ̀wìnìwìnì yẹn sì tún kọ̀ntínú lọ́pọ̀lọpọ̀ bá ti wọlé kò ní padà mọ́. so kálíbà aláǹfààní àti kírun jàmá ẹ̀sìn Islam gbà pé ká kí méjèèjì pọ̀ nírú àsìkò yìí ṣùgbọ́n o tẹ́ bá ti kí méjèèjì pọ̀ kí kálukó túkà ẹnìkan gbọ́dọ̀ ṣẹ́kù mọ́ṣáláṣí torí ìgbà tẹ́tí mọ̀ pé sẹ́kù mọ́ṣáláṣí kí kírun sí kí tètè kírun sí tẹ́ dúró dé àsìkò ìṣáì àbí òye wa torí pé àǹfààní tẹ́ fẹ́ jẹ náà ni pé kíkálukú tètè mọ́ lọlé tẹ ẹ wá lo bẹ́nẹ́fìtì yẹn ẹ wá tún lẹ́ dùn mọ́ṣáláṣí kí ló dé tẹ́ kírun kásìkò rẹ̀ tó tó ni wọ́n bí yín léèrè nítorí pé tẹ́ bá ti kírun ẹ tán ẹ sì ti mọ́ṣáláṣí kálukú ọgbà lé ẹ lọ náà. Aleykum salaam wa nípa bóyá dúró dúró sí dára ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé tó tó ń sọ̀rọ̀ nípa pé ọlọ́run sọ̀rọ̀ nípa wọ́n sọ sí sáyẹn sọ̀rọ̀ sọ lójú ọ̀run tó wọ́n máa ń wò pé nígbà tíyàn tíyàn ronú pé ìjẹ́ ó lè pọ́sibú tó wọ́n máa bèrè pé ṣé ọmọ òǹdù lásìkò ọ̀pọ̀ ilẹ̀ àbí òde tó wọ́n lè yàrá pé káwọn bá wọn sọ fún àkàlẹ̀ bá wọn sọ kálá ọ̀rọ̀ tó bá sọ kálẹ̀ bóòlù ṣe bóòlù ṣe kọ́. alhamdulilayi bóòlù aṣọ ṣe tó aṣọ wọ gbọ́dọ̀ gùn tayọ kókósẹ̀ ṣòkòtò wọ agbádá wọ ìlọdì wọ nítorí pé gbogbo tó bá ti tayọ kókósẹ̀ inú nálẹ̀ yẹn ti gbẹ̀san rẹ̀ nínú àwọn ẹni tọ́lọ̀ ọ̀bọ ní wò ń jọ gbé dàlùkìyàmù náà lẹni tó ti pàṣọ rẹ̀ ń tayọ kókósẹ̀ látàrí ìgbéraga wọ́n á ní ẹ aṣọ tiẹ̀ máa ń tayọ kókósẹ̀ ṣùgbọ́n kìí ṣe ìgbéraga lọ́fà títayọ tó tayọ ngan ìgbéraga ni àbí òye wa yẹnni pé tásọ rẹ̀ bá ti lè tayọ kókósẹ̀ ọ̀ bá àmọ́ túmọ̀ rẹ̀ sí ìgbéraga ìgbéraga lójú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yẹn jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní tẹ máa ń sọ̀rọ̀ bá alukur'an ti sùn kalẹ̀ lójú àwọn kèfèrí ó máa ń yá wọn lẹ́nu wọ́n sì máa ń wò pé á tí ìbá ti kórè èèyàn pé kó lè yẹn ti fẹ́ gbàgbọ́ kí wọ́n sọ alukur'an kalẹ̀ báyẹn kí wọ́n kọ́ ni àbí wọ́n ṣe kíní kí wọ́n fẹ́ yà á lẹ́nu nu pé ń ya kèfèrí lẹ́nu kí lẹ́ pé kèfèrí àmọ́ tó wá pé mùsùlùmí ní ìyàlẹ́nu ni làbá máa wé sí fún àmọ́ torí kẹ́lẹ́ bá rí nǹkan wí lọ́la àwọn akérò kèfèrí wo ni sẹ́nà sọ́ra ni àbí yahudi àbábọ́gìbọ̀ èwo ni mẹ́ tọ́ tó wá sọ́ra ẹ sọ fún yín pé sọ́gbà kọ́lọ̀ sọ báìbù kalẹ̀ àbí báyìí sọ pé ọ̀rọ̀ ọlọ́run ní so ọ̀nà ọlọ́run wọnú ẹ̀ tán kọ̀ wọ́n ti máa ń wá nìyẹn so wọ́n sọ pé ọlọ́run wọnú wọn pé wọ́n ti kọ́ pẹ̀lú ẹ̀mí mímọ́ ọlọ́run láì pọ̀ kankan ẹ̀yìn tó wá nìyẹn. ọ̀dà kọ́ wá sàlámà jẹ́dẹ̀lẹ̀ ká gbà ṣe wíyàn tó ń ti àmọ́ torí ká rí wọn mú sọ wá burú pé ọlọ́run náà ó sọ àlùkùránì náà sínú àwọn kan Eh, mímí mọ́ yẹn ọwọ́ amúkọ́ àwọn náà sọ alukurani náà jáde bẹ́ẹ̀ só burú bóòlù ṣe tọ́ fáwọn tí ò tọ́ fún mùsùlùmí mo rò pé yé wa lẹ́yìn náà ta ni pọ́ọ̀lù ẹ̀ pé pọ́ọ̀lù yẹn kìí ṣe inú àwọn asahabi anabi isa o ẹ wádìí history ọdún mélòó níbẹ̀ láàrin jesus àti paul tó fi wá jẹ́ pé pé ẹ̀hẹ́n lẹ́yìn náà e, èdè wo lọ́lọ́run fi sọ báyìí fún Isa aleyhi salam èdè wo fi kó wa èdè wo làwọn ń gbé ká so it's all rubbish so lẹ́yìn náà alukur'an bá sọ alukur'an kàlífà fún anabi sallallahu gbogbo tí wọ́n sọ yẹn kì í ṣe nǹkan tuntun náà sẹ́mi pé láti ayé sórí. káàlì bá pé ọ̀rọ̀ ọlọ́ọ̀ni alukur'ani tó ń sọ yẹn jẹ́ kọ́ lọ́wọ́ máa sọ kalẹ̀ báyìí kó màláìka lọ kọ́ máa mú bọ̀ káwá rí wá fi lé ọlọ́ yẹ́s. so àwọn kèfèrí ti sọrú ẹ̀ so ṣùgbọ́n ó ti tó àwọn ò nídìí láti lọ sínú àlàyé rẹpẹtẹ tó bá ní ọlọ gbogbo yín pátá la pè ń jà ẹ mú tó ń torí délé alhamdulillah tó ọlọ́wọ́ bá sọ alukur'an kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam nazala bihi ruuxul amin ala qalbika malayika jibril tí ó jẹ́ ẹ̀mí mímá ẹ̀mí tí a fọkàn tán tí kìí jàmbá tí sọ òdodo tí kìí purọ́. tó ṣe pé sẹ́tà àfihàn bá ti ṣe fihàn náà ni jẹ kò ní fikùn kò ní dínkù bẹ́ẹ̀ bá ní kó kalẹ̀ sórí ọkàn anábì sallallahu alayhi wa sallam anábì sì gbọ́ ó sì kà fáwọn èèyàn fáwọn èèyàn gbọ́ wọ́n sì kọ̀ sílẹ̀ kí wọ́n á ní tó lé mẹ́ àwọn gbà táwọn ọ̀gbọ́ ló ń àbí òye wa sẹ́mi pé yàtọ̀ tiwa pẹ̀lú tiwọn ni pé àwọn anígbàgbọ́ sí ń tọ́ àwọn ohun tó pamọ́ nítorí wọn bá ti rí màtẹ́rì àbáyọ wọn ò gbọ́. so nítorí délé ọlọ́run sọ àlùkùránì yẹn kalẹ̀ fún anabi sallallahu anabi sì wí sàbí àwọn sàbí sì sọ àlùkùránì kalẹ̀ nù. ìyàtọ̀ àlùkùránì àtàwọn tó síwájú yẹn wọn pọ̀ mo lọ lọ́ọ̀tì sọ bíbélì kalẹ̀ tọ́ lọ́wọ́ kí Pọ́ọ̀lù òpùrọ́ kọ́ jẹ́ kó gbogbo tíra tó síwájú ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú alukurani nìkan ni gbogbo tíra yòókù yẹn ni ló ti di rẹ̀ lọ́lọ́run sọ̀rọ̀ kalẹ̀ àmọ́ alukurani díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ lọ́dún mélòó lọ́dún mẹ́tàlélógún báwọn ẹsẹ̀lẹ̀ ń títẹ́ ṣẹlẹ̀ lalukurani sọ̀kalẹ̀ so èwo ló súnmọ́ kẹ́ ẹ gbọ́ yé kẹ́ ẹ sì tètè dínú tí ìta sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà tó yẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ tẹ̀tẹ̀ máa wá tí wọ́n sọ ń bẹ̀ àbí wọ́n sọ ń bẹ̀ tí wọ́n wí ń bẹ̀ àbí wọ́n wí ń bẹ̀ àbí ìtúsí pé bí nǹkan ṣe ṣẹlẹ̀ lọ́lọ́run sọ̀kalẹ̀. èwo ni ẹ̀rí pé ìtàn sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọlọ́ni wakadhalika linuthabbita bihi fu'adak wa qalu lawla nuzila alayhi àwa ń sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nítorí kálí bá a fi di ọkàn wa anabi sallallahu alaihi wasallam ni torí pé lẹ́yìn àlékún imáàni ló máa ń fà nítorí ẹ̀ ló fi jẹ́ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ní ìsìn tí wọ́n bá fi lè ka ẹ́ alukurani kan tó dá lórí rẹ̀ fún ọ wàá ṣe bí alukurani yẹn ò ní lọ́sọ̀kalẹ̀ ni. kẹ́bù ṣe ṣẹlẹ̀ nípa Umar radiyallahu anhu tó ní tẹ́nìkan bá tó sọ pé ànábì kú máa tọ́ Abubakar gbogbo èèyàn bá gbẹnu lọ wọn sọ pé ànábì kú mọ́ torí pé kò tún sẹ́ni tó náà fẹ́ kú mọ́ so Abubakar bá dé kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní tí Umar sọ ni Abubakar bá lọ di Umar mú pé ha ṣé nítorí pé ànábì sallallahu alaihi wasallam kú náà wá ní ọlọ́tù pààyàn ẹ ọlọ́tù ìbọn ti sọ pé wàá má Muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul afa in mata aw qutila inqalabtum ala a'qabikum wa man yanqalib ala aqibayhi falan muhammad ọ̀jẹ́ nìkan bí ìbá sòjúṣe kan tó ṣe pé àwọn òjíṣẹ́ púpọ̀ ti lọ ṣáájú rẹ̀ títí ànábì muhammad sallallahu alayhi wa sallam bá wa kú àbí wọ́n ti ẹ̀ pa lẹ́wàá ti torí rẹ̀ fẹ̀sìn islam lẹ̀ di kèfèrí bí ẹni tó bá fẹ̀sìn islam lẹ̀ nítorí pé ànábì kú àbí torí pé wọ́n pa ànábì kò ní kankan tó lè fi ní ọlọ́run ọba lára umar ní àyà yẹn wá dàbí ìgbà tó ṣe pé jọ́nà lọ́lọ́run sọ̀kalẹ̀ láàrọ̀ òhun so eléyẹn ó fi hàn wáyé pé alukur'an bọ́lọ́mọ bá ti ṣe sọ̀kalẹ̀ nu tiwa sẹ́rí ó ti tó àwa ipe ká gbìyànjú lọ́nà àti mú kẹ́ni tí èsè mùsùlùmí ọgbọ́n pa islam àbí òye wa tìyẹn nù kí títí ní kẹ́ convince anybody tìyẹn kan ni pé do you know about islam sọ so, mo kí islam ń bẹ àbọ̀ mo kí islam ń bẹ have you heard about quran ó ti tó bá ti gbọ́ ń parẹ́ qamat alayhi al-hujja am la qamat alayhi al-hujja. kò láwùjáre tí ó wí lọ́la al-qiyama anabi sallallahu alayhi wa sallam ni walladhi nafsi biyadihi la yasma'u bi ahadun min hadhihi al-umma yahudiyyun aw nasrani thumma la yu'minu bihi illa dakhala an-nar. mo fi ọlọ́wọ́n bá búra pẹ́ẹ́nì kan ò ní gbọ́ nípa mi nínú àlùmọ́ mi yìí kó wá jẹ́ yahudi àbí nasara kọjẹ́ ọ̀kan nínú àwọn alágbélébù àbí kó sì jẹ́ ẹni tó ló ń tẹ̀lé májẹ̀mú láéláé kọ́ wa kọ̀ láti gbà mí gbọ́ àfi kọ́ wọ̀nà májẹ̀mú rẹ̀ ni kó ṣe kíni kọ́ gbọ́ tó ti yín ni pé bẹ́ẹ̀lì wò ani rasuli sallallahu alayhi wa sallam wàlẹ̀ wò àyà ẹ anabi sallallahu alayhi wa sallam kò bá jẹ́ pé àyà kan ṣoṣo ó ti tó tọ́mọ àti gbọ́ ó ti tó kì í ṣe pé tí ní kẹ́ ẹ máa dara yín láàmú pé ẹ fẹ́ convince convince kíni torí tọ́lọ́mọba fẹ́ fi mànà kò nídìí wà náà àbí bẹ́ẹ̀ kọ́ ni

alhamdulilayi tó bá gbìyànjú tí máa ń jí lóru tẹ́lẹ̀ kí òrùn wítìrì tó wọn á gbìyàn lọ lónìí à ń bẹ lọ́n pé kọ́ náà ó fún yàn ládàá rẹ̀ tó ń ta ìkí àmọ́ tó bá ti di lóyún àárọ̀ èèyàn san padà rákà mẹ́ta yẹn yóò di mẹ́rin mẹ́rin lẹ́kì láàárọ̀ so èèyàn wá sùn débi pé kò tún bárùn àṣùbà báwo lèèyàn ti ṣe kẹ́tù kírun àṣùbà yẹn ẹ̀ kí rákà onìkan lẹ́kìnní lẹ́yìn náà àwọn àṣùbà lẹ́yìn sísálámà ó ti parí èèyàn wá dúró títí tó fi dàsìkò dọ́hà tóun bá yọ tó gbéra sókè èèyàn wá san irun wítìrì yẹn padà ṣùgbọ́n ní rákà mẹ́rin náà. aleykum salaam. mo gbọ́ pé nínú mo kà pé nínú ìwé tí a fa ọ̀sán ìṣèkà ìṣèkà sílá pé kí ọjọ́ lọ́nà sílá náà tán bá ka ní pé wọ́n sọ pé kò lẹ́kọ̀ọ́ pé kí tí máa bá ka pàtà gbogbo ìsọ̀lá ìṣúná ṣùgbọ́n àmútọ́ àwọn pé àwọn fámi sọ pé kò rí bẹ́ẹ̀ pé tí máa bá ṣe ń ka pàtà àbí kí ṣíwájú kí máa tó ka pàtà kan pé èèyàn lè ka pàtà gbà tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ àkáyà lóde pátá ẹgbẹ́ ìgbọ́dọ̀ ká máa lọ ká máa dákẹ́ tó báwo lè ṣe lè déèkì méjì bẹ́ẹ̀ lẹ́kì ni pé nípa ṣíṣe òfin sí ẹ̀sìn ìtẹ́ ẹgẹ́ bí situation tí ó ń ṣẹlẹ̀ níbi ìsìn bóyá bí ká pẹ́ àní iṣẹ́ tó jẹ́ iṣẹ́ mùsùlùmí tó jẹ́ ìṣèlú tó ṣé ìgbà láàyè wà kéèyàn sin pé èèyàn ti gbé látara pé èèyàn páyà pé wọ́n máa lọ sí orí àti ẹsẹ̀ lẹ́yìn gbọ̀ngbọ̀n wa. <laughs> o ti ń pọ̀ náà. lẹ́yìn <laughs> gbọ̀ngbọ̀n wa àwọn apá àwọn lòmí ẹ̀rọ tó bá àwọn lòmí náà sọ pé ibi báyìí ni ìròyìn pé kò ń ṣe ibi báyìí lẹ́yìn gbọ́n yóò gbọ́dọ̀ ṣe é ṣe kó alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ tá a sọ nípa pé tí wọ́n máa ń kírun sí òun kí fatia àbí òun kí fatia tó bá aláyè lè máa mú un èèyàn ké fatia àti sàlàyé lè ṣáájú èyí náà ké fatia tẹ́bá lè ké kí lè má mọ tó ké tiẹ̀ ẹ ké tẹ́bá sì lè ké kó tó ké tiẹ̀ tó bá ti ké fatia rẹ̀ tán ẹ ké fatia kò bá jẹ́ pé ń ké súra lọ́wọ́ ẹ ké fatia so eléyẹn torí hadithi Ubada ibn Samit radiyallahu anhu so ṣùgbọ́n tí Sheikh Al-Albani rahimahullah táwọn sọ nínú tírà Sifatu Salati Nabi. onípéǹgbà tí lè máàmù bá ti ké fatia ó ti tó fẹ́ni tí ń bẹ lẹ́yìn lè máàmù ti ń ké sókè nìkan ni pé irun àṣùbà àbí irun magrib àbí ìṣà so yàtọ̀ sí raka kẹta ti magrib kálukú ké fatia tiẹ̀ náà àbí raka kẹta ti kẹrin ti irun ìṣà kálukú náà ké fatia tiẹ̀ náà kò sí àpẹnu láàrin àwọn olùmọ̀ nípa bọ́hùrù àti pé kálukú ké ní raka ake fatia ní raka kẹta àti raka ẹlẹ́kẹrin ṣùgbọ́n ìyàpẹ́ inú wa láàrin wọn nípa raka alákòókò àtẹlẹ́kejì irun àṣùbà àti ti irun maghrib àti ti irun ìṣá ṣùgbọ́n ètò dọ́gba ni pé ẹ̀kì ẹ̀kì fatia nínú gbogbo àwọn raka yìí báyìí nítorí àdéhìí Ubada bìtá nàbí sallallahu alaihi wasallam sọ pé la'allakum taqra'una khalfa imamikum qalu na'am qala la taf'alu illa bi ummil kitab fa innahu la salata liman lè má mú yìí anábìlẹ̀ tún gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ máa àfi fatia nìkan ìrun àṣùbà lọ̀rọ̀ yìí sì ti ṣẹlẹ̀ àfi fatia nìkan torí kò sírun fẹ́ni tí ò bá ké fatia. sọ ṣùgbọ́n àdéhìí tí sheikh al-albani rahimahullah táwọn fi sẹ́rí lórí pé àní ké fatia òun náà ní hadith abu huraira radiyallahu anhu òun náà fẹsẹ̀ múlẹ̀ wọ́n ní anabi sallallahu alaihi wasallam kí n fa hàn sábẹ́ wa ni má lè onáza àwọn sábẹ́ bá dákẹ́. Abu Hurairah wa ní ẹnìkan ò sì ká kí ó mọ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà náà kí ló dé tẹ̀ ń já alukur'an gba àmọ́ mi lẹ́nu kọ́ sọ pé kí ló dé tẹ̀ ń kéwú lẹ́yìn lè má mú kí ló dé tẹ̀ ń já alukur'an gba àmọ́ mi lẹ́nu ó túmọ̀ sí pé bọ́yá bánabi ṣe ń ka kí ó sókè làwọn náà ń gbóhùn sókè nígbà tó ń ka tiwọn wọ́n sì ń kà lásìkò tí ń kéwú lọ́wọ́ ó sì ṣe kọjá bẹ́ẹ̀ tòtò bá sì wọnú hadith ibn Samit radiyallahu anhu anabi ni la'allakum taqra'una khalfa imamikum qalu hazan ya rasulallah wọ́n ní bẹ́ẹ̀ ni lásùrẹ́kà ìlà anabi sallallahu alayhi wa sallam anabi láti gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ mà àyàfi fatia nìkan torí kò sínú fẹ́ẹ́ tí ò bá ké fatia kò sọ fún wọn pé ẹ má sùrẹ́kè àmọ́ fatia nìkan ẹ má kà ilé ìtumọ̀ sí pé tẹ́ ẹ bá fẹ́ kí ó lẹ́yìn lè má mu ẹ sùrẹ́kè tiyín ni kí ẹ ṣe bí ṣe ń ké tiẹ̀ so fatia nìkan náà lẹ́sìn ké ṣùgbọ́n àdé ti Abu Huraira kò sẹ́rìí ń bẹ̀ lórí pé ẹ gbọdọ̀ tún kí ó má kí ló dé tẹ̀ ń já so wọ́n ń já nǹkan gbà mẹ́rin lẹ́nu ó túmọ̀ sí pé bọ́yá àsìkò táwọn nàbí sọlá àṣọlá ń ka tiẹ̀ àwọn náà ń ka tiwọn wọn ọ̀rẹ́ wọn títí wọn ọ̀rẹ́ wọn sílẹ̀ wọ́n gbé sókè ẹ̀yin pariwo ẹ̀ rí i pé gbogbo ń tẹ́ fẹ́ sọ yẹn kọ́ ọpọlọ òní máa mú abó ti ṣe so eléyìí ẹ̀ ń wàá kí ó má alaihi Sheikh eléyìí túmọ̀ sí pé hadith rubada tó bá jẹ́ kó gbẹ̀yìn hadith Ubada ajẹ́ kó ti pa ìdájọ́ tó wá nínú hadith Ubada tó ní gbogbo agbọ́dọ̀ ki Fatiha rẹ nù kọ́ parẹ́ bó ló ti Ibn Hazm rahimahullah nínú tírà rẹ̀ al ó mú ẹ̀rí wá látọ̀dọ̀ sàábì kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ látòrí Abubakar tó fi dórí sàábì tó kéré jù máa kò sẹ́ẹ̀rí pé ẹ̀ní kí nǹkan kan lẹ́yìn lè má mu nínú àdìsí yẹn kò sí ń rárá kò sí rárá so eléyìí túmọ̀ sí pé á kéwú lẹ́yìn wa tí lè má mu bá ti ké fati àtàwọn náà ké fati àwa torí rẹ̀ ó yẹ kí lè má mu díẹ̀ fún wa tó bá ti ké fati àtàn àbí lẹ́yìn ìgbà tó bá ké súrà àtàn díẹ̀ fún wa táàfi ké kíni ké fati àtàn wa gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn àti lẹ́yìn ìgbà tó bá kéwú tán ìdákẹ́jẹ́ méjì yẹn wà fún anabi sallallahu alaihi wasallam torí ẹ̀ o lè ké fati àtẹ nínú ìgbà tó bá dákẹ́ kó tó kéwú o sì lè ké fati àtẹ lẹ́yìn ìgbà tí ó bá kéwú tán so àyè gbà wà nù méjèèjì ibn hazm rahimahullah ó ní tírà kan ó pè ní kíni ihkamul ahkam nípa usulul fiqh ọ̀sán bẹ́ẹ̀ ó ní tí lè tí ò bá tiẹ̀ fàyè fún wa láti ké fati àtẹ lẹ́yìn fati àti ẹ̀ tuntun mú súra pọ̀nlẹ́ kan náà wọ́n lọ bọ́ọ̀lì àmì lílá fi kúrẹ́ oníkàké fati àti wàá gbà tí ń ké lílá fi tiẹ̀. onítọ́ máa sọ fún wa pé fa idha quri'a al-Qur'anu fastami'u lahu wa ansitu. a sì sọ pé bẹ́ẹ̀ ni a fẹ́ dákẹ́ a sì fẹ́ gbọ́ ṣùgbọ́n ìmáàmù kọ̀ láti gbọ́ ọ̀rọ̀ anábì sallallahu alaihi tó sọ yìí pé la salata liman lam yaqra bi ummil kitab àwọn òṣìfẹ́ bàrùn wa <laughs> so yé wa so eléyà fi hàn wá pé àkèfàtíà ẹ wá sọ pé ẹ ìgbà tí ó sọ pé kò sórí tí àwọn mùsùlùmí nílùú yìí sọ tó pin in bá kú ṣé kẹ́ ẹ máa sin sílé òkúkú dáa jù nítorí pé kọ́ wọ́n bá gé lórí kọ́ wọ́n bá gé lẹ́sẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ bá sin sílé yín náà kò pé kọ́ wọ́n gé lórí kò pé kọ́ wọ́n gé lẹ́sẹ̀ wọ́n àti èsì pé èèyàn ọmọ sọdẹ rẹ̀ àbí ẹ̀kọ́ ni. tètè bá ti sin ẹ̀yọ́ lọ ọsùn: sùn kódà tẹ bá mọ búlọ́ọ̀kù àbẹ̀tì ẹ̀rẹ́símẹ́ǹtì tó bá nídìí orí rẹ̀ wọ́n fọ̀ sọ ẹ̀ mọ̀ kó rúkun dáadáa àbí ẹ̀kọ́ ni àti bàǹkà jẹ́ ìpẹ́ ẹ ti kókún mọ̀ bó má tẹ́ bá rí kan wọ́n ti débi tí wọ́n ti gbórí rẹ̀ tó túmọ̀ sí pé àwọn awí lásán ni gbogbo eléyẹn tí wọ́n máa ń wí lẹ́yìn sọ pé kò sórí tẹ mùsùlùmí ọ wà dáadáa orí tẹ mùsùlùmí ń lu yìí ọ̀kan nu níbi bẹ ọ̀kan tó sì tóbi tọ́jẹ́ pé tí gbogbo èèyàn bá ń kú títí ẹgbẹ̀rún ọdún kò ní kún ẹ̀ńbẹ́ lójú níbo ni lójú wà sí lu yìí ìrìn ìṣẹ́jú ìrìn ìṣẹ́jú ni kìí ṣe wákàtí so alhamdulillah ọkàn jẹ́ pé ẹ múra ni ẹ wá ake àti dígbà mi tó ti dáa nítorí pé ilẹ̀ lójú <laughs> àmọ́ tó fà á tẹ̀ fi tẹ̀ sábẹ̀ yẹn gíbẹ̀ lágbára púpọ̀ ìyẹn gí ibẹ̀ lágbára púpọ̀ tó ẹ bá fẹ́ mú bìkan fi sórí tẹ́ inú nǹkan tí wọ́n ẹ̀gzámìnù èèpẹ̀ ẹ̀bẹ̀ bí o ti ṣe ni máa mú wàhálà púpọ̀ wá àmọ́ lẹ́ẹ̀bẹ̀ tóbi jọjọ́ ẹ̀rù ọlọ́run ọba kan ti gbowó kalẹ̀ wọ́n fi fẹ́ǹsì gbogbo ẹ̀ alhamdulillah so ìsàlẹ̀ general ló sì ti kún alhamdulillah so wọ́n pín sọ́nà méjì táwọn kèfèrí wà táwọn mùsùlùmí wà àbí bẹ́ẹ̀ kọ́ ni so tá a bá ti débi àmọ̀ yàtọ̀ pé bí o àwọn mùsùlùmí ni ibi àwọn kèfèrí ni torí rẹ̀ aláwìjàre tó lè mú wa máa sin òkú sínú ilé mẹ́ẹ̀. ẹlẹ́kẹta ni wọ́n sọ pé irun gbọ̀n wọ́n ní irun àgbọ̀n ni kìí ṣe irun párí ẹ̀kẹ́ sọ wípé ìtúbà ti wà lágbọ̀n nìkan ní kàlà eléyẹn ìyapẹ́ ẹnu rẹ̀ ìyapẹ́ ni àwọn apàdà sínú àwọn tíra tó tírètè àwọn wẹ́ẹ̀dì tó wà nínú ṣẹ̀ríà àbí òye wa a padà sínú àwọn tírà àtàn kọ nípa garaib alhadith garaib alhadith ìyẹn nípa àwọn wẹ́ẹ̀dì tó strange nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam so a padà sínú àwọn tírà yẹn àwọn ni wọ́n ṣàlàyé ẹ̀ fún wa wọ́n ní gbogbo orun tó bá ti hù lójú tó bá ti wò níbi parí ẹ̀kẹ́ báyìí títí tó fi dé àgbọ̀n àti ìsàlẹ̀ àgbọ̀n tó fi kárí ìsàlẹ̀ àgbọ̀n gbogbo ẹrùngbọ̀n wọn pè àyàfi tó bá wù lọ́rùn tó bá wù lọ́rùn kìí ṣe ẹrùngbọ̀n tó bá wù lọ́rùn ọ̀tọ̀ pé kẹfà tó àmọ́ gbogbo tó wà ní parí ẹ̀kẹ́ yín báyìí mẹ́yìn tó wà lágbọ̀n yín ẹrùngbọ̀n ni wọ́n pè nù ṣẹ̀ríà torí yìí ò bá kọ́ ṣẹ̀ríà ni alẹ́hìá abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tó ń torí de eléyìí àyàfi tí wọn bá wá wù láti parí ẹ̀kẹ́ títí ó fi lọ bo ẹ̀kẹ́ ó fi lọ bojú ṣẹ̀ríà gbà pé ẹ tí ì rí àwọn èèyàn bẹ́ẹ̀ rí àwọn èèyàn wà bẹ́ẹ̀ pàápàá àwọn lárúbáwá yẹn ọ̀pọ̀lọpọ̀ wà tó pé wọn bẹ́ẹ̀ títí ó sì bo gbogbo ojú sẹ̀rí àgbà pé wọn fà wá sí ẹ̀yìn lọ́nà tójú ó fi hàn yàtọ̀ so Islam ò bínú sílẹ̀ náà aleykum sọ ẹ ni ó nítorí pé àdéhìí kan tó wá táwọn kan fi ń sẹ̀rí ike bóyá ẹ mú ẹ di kúkú mẹ́ta yín bá ti dé ìkúkú mẹ́ta ẹ wá gé so àdéhìí abdullahi bin umar radiyallahu anhu kò sẹ́rì ń bẹ̀ torí pé ntúbọ̀ wá tó jẹ́ tó bá ta hujjata tọrọ bá wa látọ̀dọ̀ anabi sọlá àṣẹlẹ ntọkàn wa látọ̀dọ̀ sàábé kò sẹẹrì nínú ọ̀rọ̀ sàábé tọba títa kó títa ni sànàbì sọlá àṣẹlẹ anabi sì ni ẹ fi sílẹ̀ ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn tó ẹnìkan wa pé tó kó láti wá bẹsẹ <laughs> bọlọ ṣe sòfin rẹ̀ nu alihamudulila èèyàn gba tìfẹ́tìfẹ́ tìgbàgbọ́ tìgbàgbọ́ torí kó lè ba àlẹ́ sàn rí lẹ́yìn náà èèyàn dúdú. ńjò lẹ́rìí yẹn tó yẹ pé irun otu rẹ̀ ó tẹ̀ tó kùkù méjì gan léèyàn dúdú sẹ́wọ̀n kó rí à pé ń fa wà ń wa irun kan tí máa ń tó máa ń kóra rẹ̀ jọ tó máa ń kì í so ṣùgbọ́n àwọn èèyàn wà tó jẹ́ pé irú ẹ̀yà ń India àwọn Pakistan àwọn àwọn òyìnbó yẹn láwọn òyìnbó gan fúnra wọn tó fẹ́ fi lẹ̀ yẹ́sì wọ́n sì wà bẹ́ẹ̀ tó pé masha allah àmọ́ o nínú òfin ṣẹ̀ríà kì í ṣe nǹkan tó jẹ́ pé intentionally ọmọ wa máa máa máa sorin mọ́ àgbọ̀n rẹ nítorí pé kírun ló lè bá wálẹ̀ dáadáa kó lè bá jẹ́ sheikh àbí òye wa ìbọ́lọ̀ bàbá ṣe ṣe ló filẹ̀ lókọ́ àwọn míì wà tó pé wọ́n máa ń lo kírìmù kan pé kírun ó lè bá a máa lọ́ọ̀lẹ̀ ẹlòmíì tí wà tó bá fẹ́ sùn lálálẹ́ yóò so nǹkan máa irùngbọ̀n rẹ̀ torí kí irun yẹn ó lè bá a máa wálẹ̀ àà ìtọ́lọ́mùbá fún ọ ni wọ́n ní kò fi lẹ̀ náà ìbéèrè ti parí náà. náà. náà. for example ìgbà tí wọ́n fẹ́ ọ̀pá àwọn ọ̀fẹ́ ní bóyá bí ọkọ̀ àgbọ̀yé òkú ìmọ̀ ń gbà yẹn rárá ọkọ̀ ni àti tó yà ìmọ̀ nípa kan tí nǹkan ti àgbẹ̀ ẹ̀ ti ń lé náà pé bẹ̀rẹ̀ máa fi àṣẹ ìfọkùnrin ẹ̀ pé bí a tòun tó lówó lọ́wọ́ àgbé àwọn fámìlì ìsìn àgbẹ̀ ìfúwájú sì náà pé àwọn ò bàbí torí wọn àbí wọ́n ti fẹ́ra wọn. ń bo lọ́rọ́ wọ̀de. àwọn òbí wọn ti mọ̀ sí i àwọn òbí àwọn kan mọ̀ sí àwọn òbí mi. alhamdulilayi tó bá ṣẹlẹ̀ pé ọkùnrin yẹn pátápátá kò lẹ́sìn àbí òye wa kò burú kó ti torí rẹ̀ má fẹ́ kò burú kó ti torí rẹ̀ má fẹ́ obìnrin yẹn pátápátá kò lẹ́sìn òun sì ti gbẹ́sìn ọlọ́run ọba yé kò burú kó rẹ̀ má fẹ́ nítorí pé wàhálà téèyàn yẹra fún kó tó di téèyàn ọ̀rọ̀rùn ju kéèyàn á jẹ́ kó di tèèyàn lọ kéèyàn tó máa di pọ̀ yẹra fún un torí pé kéde bá ní ayẹri mọ́ so ṣùgbọ́n tó bá yẹ pé kó tó di tèèyàn kó tó wọlé rẹ ló ti yẹra fún un alihamudulilayi àmọ́ òfin yìí ntọ́fà tí n fi ní fẹ́ ọmọ ni pé ọ̀ lẹ́sìn àfi tó bá lè comply tó mójútẹ́sìn tó sì ní mójútẹ́sìn ní fáàkàn ní ti múnáfíkì kó lè bá rí mi fẹ́ tó bá ti wá fẹ́ mi tán tó ọ̀ràn rẹ ìwọ náà lẹ́sìn kìí sì pé ó bẹ̀rẹ̀ sí ní borí rọ́ tó bá ti délé tán ó ti di wàhálà tèmi nìyẹn àbí òye wa so ọjà bó so jẹ náà. alhamdulilayi ìyá pẹ́ẹ́nú wà láàrin àwọn apá kan nínú àwọn olùmọ̀ wa wọ́n sọ pé kò sí ní tó burú ń bẹ ibi kọ́ pé kìí ṣe awọ ni wọ́n fi kan alukurani wọ́n fi bi glove yẹn so ni wọ́n fi wá gbé tí wọ́n bá ṣe à ń so eléyẹn ìnìkan tí wọ́n mọ̀ sí àmọ́ wọn ò ní jẹ́ ká wọ kan alukurani yẹn tí ti kí nǹkan bọ́ ọwọ́ wọn wọ́n lè fi sí i أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد